òun làwọn onímọ̀ ṣe ní bẹ́ẹ̀yẹn bá ṣe náàyè tó kéde òkú nítorí pé káwọn tí ó ṣe kíni àwọn tí ó kírun tí ó sì pẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí wọ́n bá pọ̀ tọ́ra nábìlì bá ṣe pọ̀ sí níbi sọ̀látùl jánásà ó ní ládàá púpọ̀ ó sì wúlò fún òkú yìí. bẹ́ẹ̀ bá torí eléyìí kọ́dà bọ́ nẹ́sẹ̀sì tó lórí rédíò tó lórí tẹlifíṣàn pẹ̀lú gáràdùn sọ̀hí pẹ̀lú dídíṣẹ̀rí àfaramẹ́ yìí pé káwọn èèyàn bá gbogbo òun fi pọ̀ láti wá kẹ́hùn fìlà. èyí fi ń hàn wá pé yufhamu min dhalika mafhumul mukhalafa pé lẹ́yìn tá a bá ti sìnkú tán ìtumọ̀ lọ kéde ranran lórí rédíò lórí tv kò sẹ́rí fún nù sẹ̀ríà islam kò sì bá lànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam torí pé kéde yìí kò ní jẹ́ lè garabun sahih kò jẹ́ dì kan tí sẹ̀ríà fara mọ́mọ́ inú ká máa kéde bẹ́ẹ̀ wá ṣe ìdáhùn àbí a máa kéde pé gbogbo ọjọ́ gbogbo eléyìí ó sì bá lànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí irú ìta nẹ́bí ṣe yìí kò sí ní tó burú ń bẹ́ẹ̀ kọ́dà bẹ́yẹn lọ kéde irú ẹ̀ lórí rédíò bọ́lọ̀ kéde irú ẹ̀ lórí tẹlifíṣàn pẹ̀tọ̀ ẹ̀dá kan bàbá àbáwọn ìyá àbẹ́nìkan báyìí ó sì wọ́ ọ̀sẹ́ o àá sì kírun sí i ní aago báyìí lápẹ̀júwe torí káwọn èèyàn ọmọ mùsùlùmí tọ́jọ́ mùsùlùmí gidi kí wọ́n bá a pọ̀ láti wá sípẹ̀ rẹ̀ eléyìí bá a mọ̀ irú ẹ̀ làtẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló ṣe. inú èyí ọba mú òun ní kéde fáàrí kéde yangàn pàtàkì jùlọ lẹ́yìn tá a bá ti sin òkú tán òun là nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì kọ́ eléyìí táwọn afáà tún dá kọ pé nínú náàyè tá ànábì kọ́ tó yàtọ̀ fún yìí tá ànábì ṣe yìí sallallahu alaihi wasallam òun lè yí tá a máa fi nuzakkil mayyita ala Allah tá a máa wá sọ àdìgbà tá à ń sọ fọlọ́ntọ́lọ́wọ̀n mọ́ ń pò kú yìí a máa wá pariwo rẹ̀ òun ló ṣe nǹkan báyìí òun ló ṣe gbà òun lọ́sàwọ́ ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ wí fọ́lọ́hún eléyìí náà ń bẹ nínú táwọn afáà ní ká dínà sí àbí àníyáàhà kéèyàn máa wá kígbe pé a ah, ẹni tó lọ yìí òun lolóore òun olóore òun ti lọ kò sóore fún un mọ́ gbogbo oru náàyù tó bá nítumọ̀ báyìí lọ́wọ́ náà nàbíyù sallallahu alayhi wa sallam àní náàyì irú àwọn kéde báyìí ànábì káwa náà ti jìnnà sí i eléyìí là kọ́kọ́ fíkú hadithi Abi Huraira nípa náàyò nàbí sallallahu alayhi wa sallam an-Najashi níjọ́ tí Najashi ṣe kínni níjọ́ tó níjọ́ tó kú òun làbú òrera fi sọ bẹ́ẹ̀ fil yawmi allazi mata fi èyí ò ní dínú pé a ah, káwọn èèyàn bá gbọ́ kí wọ́n bá pọ̀ kí wọ́n fi wá sí pẹ̀rẹ̀ èyí ò bá a mú ọba lànà nàbì mu sallallahu alayhi wa sallam àmọ́ bá ti yẹ lẹ́yìn eléyìí o nǹkan tí nǹkan ló dìhun. wa kharaja bihim ila al-musalla ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nínú hadithi yìí wa kharaja bihim ila al-musalla nígbà táwọn èèyàn péjọ tí wọ́n pọ̀ tán ànábì wa ni ó yá ẹ̀jáde ẹ̀já lọ bo ibi tí wọ́n ti máa kírun ayé dì kì ṣe ní mọ́sálásí wọn ò kírun sí nàjà sí ní nínú mọ́sálásí ǹjẹ́ a lè wá gbọ́ yé ń bi eléyìí kẹ́lómi ọ̀ wá gbọ́ àdìsí yìí nìkan kọ́ mọ̀ mọ̀ àdìsí míì kọ́ wá pé dídí àní kẹ́ máa kírun sókùlà mọ́sálásí kò rí bẹ́ẹ̀ o. ń bẹ́ẹ̀ nu hadith wa aisha radiyallahu anha aisha ni ma salla nabiyyu sallallahu alayhi wa sallam ala suhaili ibn albayda illa fil masjid. aisha ló sojú wọn báyìí ń lu madina ẹni ó náà kì í sẹ́ni téèyàn ọ̀mà suhaili ibn al-Bayda ló kọ rẹ̀ masalasi la nabi ti kírun sí la ìyẹn ni pé a lè kírun sókun lanu masalasi kò sí wọ́n bẹ̀ nù sẹ̀ríà àwọn onímọ̀ ní tọ́fà tá nabi fi ni wọ́n jáde lọ mùsọ́lá ni pé bí Nàjàsí ṣe tó bó ṣe lọ́lá bó ṣe ló kọ tó tá nabi sì kéde ti gbogbo èèyàn mọ̀ wọ́n ní masalasi ò lè gbà wọ́n masalasi ànábì ò tóbi ńgbà náà ni wọ́n fi wá jáde lọ bo jáde lọ mùsọ́lá. àmọ́ fíkìwò hadith hadithi ni pé èèyàn lè jáde lọ mùsọ́lá fóbi kan àbí méjì kọ́lọ́ kírun sí òkú là ń bẹ̀ bẹ́ẹ̀ bá sì rí i pé mọ́sálásí náà rọ̀ yín lọ́rùn láti kírun sókú là ń bẹ̀ kò sí nǹkan o ní kaaba lónìí ní mọ́sálásí anábọ̀ muhammad sallallahu wa sallam gbogbo ẹni bá ti lọ hajj àbí yóò rí bẹ́ẹ̀ wọ́n ń kírun sókú nù mọ́sálásí dòní kò sí wọ́n sallallahu fasọ́fà bihim ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú hadithi Abi Hurairah fasọ́fà bihim anabi wa tò wọ́n ní sáfù sáfù àti ká tó sáfù ń bi solatul janaza náà túláàsì ni àyíwá pé bí kò kú sírùkù ń bẹ kò sí sùjúdù ń bẹ nǹkan kọ́ sá dúró gátagátá fasọ́fà bihim bá a ti máa tó sáfù òun wákàtí márùn-ún bẹ́ẹ̀ náà lèyẹn ó tó sáfù bẹ́ẹ̀ bá fẹ́ kírun janaza ara nfaani ti bẹ́ẹ̀nbẹ́ ni pé ọwọ́ anu hadith anabu muhammad sallallahu alaihi wa sallam mi wípé gbogbo ẹni tí àwọn èèyàn bá kírun sí i la tí wọ́n bá fi pé sáfù mẹ́ta bí wọ́n bá wá foríjìn fún ọlọ́run ó foríjìn òun làwọn onímọ̀ ṣe máa rí i pé bí ẹ bá pọ̀ púpọ̀ ẹ̀kọ́ ni èyí tẹ́ fi tó sáfù kan tí ó gùn ẹ̀wà tẹ́ra yín ẹ̀tò sáfù méjì ẹ̀tò sáfù mẹ́ta ọwọ́ àánú hadith Jabir tá a kalẹ̀ lẹ́ẹ̀kejì wa kuntu fi sọ́ọ̀fì sáání awi sáàlì ara ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nìyẹn ẹ túnra yín bẹ́ẹ̀ bá tó bí gbọ́yọ́gún ẹ̀ wá túnra yín sí méjì àbí mẹ́ta àmọ́ bàbá yìí pé ìmọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò síbi tí ajáàlì ò lè ti bá èèyàn ẹlòmíín lè sọ pé ojú ọ̀nà àwọn mẹ́ta náà ni wọ́n wọ́n sì gbọ́dọ̀ túláàsì ní gbogbo ibi tí mùsùlùmí títí tán bá ti dé bá ẹ̀yìn tẹ́ wà lágbègbè wọn túláàsì ní kẹ́ẹ̀sì tó bá yẹ kẹ́ẹ̀sì. èyí ọ̀wá túmọ̀ pé ká wá gbọ́ yé pé ká tó sáfù mẹ́ta kẹ́nìkan wá dóyìn kẹ́nìkan ó tò lẹ́yìn ẹ̀ kẹ́nìkan ó tò lẹ́yìn àsáfù kélé yìí torí bàbá ń kẹrùn ọ̀ràn yẹn náà àlè torú sáfù bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ ọba tó sáfù mẹ́ta ẹ gbọ́dọ̀ pọ̀ díẹ̀ kẹwàá kẹra yín sí méjì àbí mẹ́ta ọ̀dà bẹ́ẹ̀ nù lànà ànábọ̀ ألكت ألكني يعني وكبر أربعة وكبر أربعة النبي وكبر لمرين إيه نكبي أربعة كيرو جنازة أمي لولا ما كبر أمي لولا ما كبر أو أن أحاديث مي من منها حديث زيد بن أرقم رضي الله عنه كما رواه عبد الرحمن بن أبي ليلى abdulrahman ibn abilayla gba hadithi wa lọ́dọ̀ zaidu bin arqam pé kana zaidun yukabbiru ala mautana arba'a فكبر يوما خمسا فقال إن النبي صلى الله عليه وسلم كان يكبرها زيد بن أرقم من نعم صحابة النبي محمد صلى الله عليه وسلم ابن أبي ليلى ni nta ama ni pé bí zayidu bá ṣáájú tọ́fẹ́ kírun sókòlá kábàrà mélòó ni máa ká mẹ́rin ọwọ́ adijọ́ kan zaidu wa kábàrà márùn-ún àwọn èèyàn wá ń ṣe àà ah, kí ló dé òní àà ah, ànábì náà máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmì ìtọ́ jù òun ni kíni kábàrà mẹ́rin kò sì gbọ́dọ̀ jí kábàrà mẹ́ta ọ̀bá súnà ànábì mu ọ̀bá ṣẹ̀ríà ìsìláàmù mu kábàrà mẹ́rẹ̀ẹ̀rin yìí kí là máa wá ń wí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kábàrà alákọ̀ọ́kọ́ torí pé nínú ẹlòmíì ìtìjú pé kí wọ́n máa dá dúró yọ kò ní wádìí pé kí ni wọ́n ń wí kọ́ra ẹlòmíì bá bí èèyàn bá bí ó lè mọ̀mọ̀ pé wọ́n èrú kú wọ́n èṣù jáda ń bi ìrun jànáza ìrun jànáza ò ní rògbòrò kò sì ní forí kalẹ̀ ìdúró náà lèèyàn ti kì í kábàrà mẹ́rin àkọ́kọ́ bẹ̀rẹ̀ bá kábàrà alákọ̀ọ́kọ́ tí ìmáàmù kábàrà sẹ́yìn náà kábàrà ẹ̀ ké súrọ́tul fàtíhà àkọ́kọ́ kábàrà nìyẹn bẹ̀rẹ̀ bá ké fàtíhà sẹ́kò ẹ wàá kábàrà lẹ́yìn fátíà yìí ẹ ṣe kí ni asọ́láàtù alẹ́nàbí sallallahu alayhi wa sallam ìyẹn wàá sàṣàlátù fànàbí gbogbo wa sàlátù tó ọba má tó lẹ́rìí inú hadith anábà muhammad sallallahu alayhi wa sallam tààfin ní tó lẹ́rìí ni pé yàtọ̀ fún wa sàlátù táwọn èèyàn hàn lẹ́yìn anábì o sallallahu alayhi wa sallam èyí tó dájú náà sàlátù tó wáyé láyé anábì sí ni asọ́láàtù alẹ́ ibrahimiyya èyí tá ṣe lórí ìrùn yẹn bẹ́ẹ̀ bá ṣe léyìí tán yọ wá tún ṣe kí ni yọ kábàrà ó di kábàrà mélòó ó di mẹ́ta lẹ́yìn kábàrà ẹlẹ́ẹ̀kẹta yìí àdùnàhù lil mayyiti á wá ṣe gbogbo àdúrà tí yẹn bá mọ̀ ó ṣe fókù yìí lẹ́yìn kábàrà ẹlẹ́ẹ̀kẹló kábàrà ẹlẹ́ẹ̀kẹta gbókù ọkùnrin ni obìnrin ni á ṣàdúrà fún lẹ́yìn tá a bá ṣàdúrà á wá foríjì fún á tọrọ kí ó wà lìjẹ́ náà kọ́lọ́wọ́ sọ̀nbìyà náà kọ́lọ́hún ojú ó lè dáhùn béèrè tí wọ́n bínú sàárè irú àwọn àdúrà àti àdúrà nẹ́bí máa ṣe nù tọ́lọ́ lòun náà máa rú àdúrà àtẹ̀yàn máa ṣe fókù nítorí lè wúlò fókù nì kò sí ntọ́kàn mọ́ pẹ̀lú à ń kọ́lé à ń ralẹ̀ à ń ra mọ́tò ti tiẹ̀ ti tán èyí tí ó wúlò fóun níbi tí ń lọ bó ni ó ṣe bá a ní kíni ní rọrùn irú àdúrà yìí la máa ṣe fókù ọlọ́run lẹ́yìn eléyìí ìmáàmù tún kábára ẹ̀yìn náà kábára pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀kẹ́ló ẹ̀kẹrin bàbá tí wàá kábẹ̀rẹ̀ kẹrin yìí tán àìtún fàdúrà lẹ́yìn ẹ̀ má ẹ̀ kàn dákẹ́ díẹ̀ ẹ̀ bà sálámà bá a ti kírun sọ̀látùl jánásà nìyẹn èyí tó sì pọ̀ jù nínú hadith anabu muhammad sallallahu alayhi wa sallam òní pẹ́ẹ́ kan là nàbì máa sálámà nínú jánásà asalaamualeykum wa rahmatulah lẹ́ẹ̀kan péré. so eléyìí ni ìlànà anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí ari nínú hadith abi rabi allahu anhu ti abu huraira ni naca nabiyu sallallahu alayhi wa sallam najashi fi liyawmi alladhi mata fi wa kharaja bihim ila almusalla fasaffa bihin wa kabbara arbaca nínú fikiru hadith yi kuma òun ni xukmu solaati cala algaayib. hukmu salati ala al-ghaib kí ni sẹ̀rí àwí ń pa pé ẹni tí ò sí níbi tá a ti ń kírun òkú tí ò sí níbo níbi tá a ti fẹ́ kírun sí la ǹjẹ́ yẹn lè kírun sí la torí ẹ má ibola ní Nàjáṣí wà tá nàbì fi ń kéde kókó Mẹdínà Habasha ní Ethiopia Nàjáṣí wà ó jìnnà púpọ̀ sí Mẹdínà ànábì fi ń kírun sí la ní nílùú Mẹdínà kí ni sẹ̀ríà Islam wí ń pa ẹ̀ ohun tó fa eléyìí ni pé tó fi di pé káwọn onímọ̀ ṣe ìwádìí ìjìnlẹ̀ ń pa ẹ̀ òun ni pé wọ́n wo pé kó tó dá gbé nàjàásí kú yìí àti lẹ́yìn ìgbà tí nàjàásí kú kò sẹ́nìkan tá ànábì tún kírun sí i láti òsín bẹ́ẹ̀ àwọn èèyàn ń kú kó tó di gbé nàjàásí kú ànábì ń bẹ Mẹdínà ara wọn ti ń kú Mákà ara wọn ti ń kú Tọ́ífù ànábì ò gbé ẹ jáde wá kírun sẹ́nìkan tó kú Mákà àbẹ́nìkan tó kú Tọ́ífù lẹ́yìn tí nàjàásí kú tátà nẹ́bi kírun sí sọ̀látùl gáíbì ìran ẹni tí ò sí ń bẹ̀ yìí àwọn èèyàn tó ń kú lẹ́yìn bẹ́ẹ̀ wọn ò kò sì sákọọ́lẹ̀ bá nẹ́bi tí wọ́n á yan yẹ wá kírun sí ẹni báyìí la wọn lọ́wọ́ àwọn ọmọ onímọ̀ fi máa jìnlẹ̀ gbádìí sí ànẹ́bi yìí pé ajẹ́pẹ́ yìí ṣàdédé jáde pé àwọn ah, ní ẹnìkan kú nígbà yá jáde já kí sọ̀látùl gáíbì hàn lára tí wọ́n fàyọ́ ń bẹ̀ ni pé nàjàṣì kú sáàrin àwọn kèfèrí kò sẹ́ni tí ó kírun sí la gbogbo ibi tá a bá rí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lòun lọ yẹ ká kí ní o fi jẹ́ pé gbogbo àwọn tí ń kú mẹ́kà tí ń kú tọ́ ifù gbogbo bíi khaibar gbogbo tí ń bẹ láyé agbègbè anabi ń gbà náà anabi ò pé wá kírun sẹ́nìkan la a sì rí nínú wọn lọ́lọ́lá ju nàjàṣì lọ dábàá pàbí nàjàṣì jù wọn lọ lọ́dọ̀ ọlọ́run ni èyí ń kọ́ làwọn onímọ̀ fi máa jìnlẹ̀ wo pé àṣekà kírun fẹ́ni tí ò sí ń bẹ̀ á máa wò síbi tó kú sí wọ́n ti kírun sí i la àbí wọn ò kírun sí i la bọ́bá yìí pé àwọn mùsùlùmí ibẹ̀ ti kírun sí i la kò nídìí káwa ó tún wá kí ẹbọ ọmọ ti wá ní àfi káwa náà tún kírun sí i la ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì táwọn onímọ̀ fi ìmọ̀ jìnlẹ̀ wo àdìsí yìí ni pé inú kó sì jẹ́ ìta akọ́wí àbí kọ́ jẹ́ pé nítorí bí nàìjà sí ẹwọ́n tí mo ní Nàjàṣí jẹ́ fún Islam nígbà tára lé ilẹ̀ lè má wọn mùsùlùmí ní Maka tí ò síbi tí wọ́n sá lọ wọ́n mọ̀ pé Nàjàṣí èsè mùsùlùmí àmẹ́nìkan ròyìn fún wọn pé Nàjàṣí ò ọ̀gbà àbòsí láyé kìí ṣe mùsùlùmí lóòótọ́ àmọ́ bẹ́ẹ̀ bá lọ̀dọ̀ rẹ̀ kò ní gbà wọ́n fàbòsí kàn yín báwọn ará Maka àwọn kèfèrí Maka tí wàá gbọ́ bẹ́ẹ̀ wọ́n wá wá wọ́n wá di pé ta ló wọn àti nàjàásì ta ló súnmọ́ nàjàásì dùn gbòòrò wọ́n wá rí àwọn bíi méjì àwọn eléyìí ọ̀rẹ́ nàjàásì ni wọ́n wọ́n wá rán wọn lọ bá nàjàásì pé àwọn kan sáko wa àwọn rẹ́bù kan sáko wọ́n wá bọ̀ ní rẹ̀ torí náà lé wọn padà sí ọ̀dọ̀ wa nàjàásì sì gbà wọ́n lálejò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àmọ́ ń gbòó di ní ah, àwa lè sàdédé lé wọn báwọn ẹja gbọ́ tẹnu tiwọn náà nàjàṣí wa ni wọn lọ kí sáwọn mùsùlùmí wa ẹni tó lídìí àwọn mùsùlùmí gbà náà ni Ja'far ibn Abi Talib ta'ala anhu í Aliyu ibn Abi Talib wa wọ́n déwájú nàjáṣí nàjáṣí ní ẹja gbọ́tẹnu wọn níbi wọ́n tí wọ́n ń lógìdì wọ́n rí i pé omi ń bọ́lẹ̀ lójú ntọ́ bá ń ti ń bẹ lọ́wọ́ tèmi náà mú ni nàjà sí bá kọjú sáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ọba sí àmọ́ sọ̀rẹ́ lọ kò síjà o àmọ́ ń tẹ báwa yìí kò ṣeé ṣe kò sí ìdí mùsùlùmí gbà náà o ẹ fẹ́ ń yàn àwọn eléyìí jẹ ni tí ń tẹ ni wọ́n ń wí náà ni ntẹ́mi náà bìlíìfù ní ẹ̀ ni wọ́n ń wí yìí torí náà kò sí ẹ dá wọn padà sílùú yín kò sí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ wá ẹ máa gbé lálàáfíà ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ kankan yìí bẹ́ẹ̀ni ká bá dún màhúrú máyé ẹ̀wà bá wọn gbogbo eléyìí ni nàìjíríà ṣiṣẹ́ kọ́dà kó tó di kíni kó tó di mùsùlùmí irú bẹ́ẹ̀ tún wá padà gba islam ara àwọn onímọ̀ tó wòye pé nítorí ká nẹ́bí òsè báyìí bá a bá rẹ́ni tóun náà pàtàkì pàtàkì nítorí ẹ̀sìn là ń wí o kì í ṣe pé nàìjíríà ṣì bùn wọn lówó o kì í pé nítorí nàìjíríà ṣì jọba o àmọ́ nítorí róòlù sí nàìjíríà ṣì tó ní nípa kíni nípa islam àtàwọn mùsùlùmí bá a bá rẹni tó rí bẹ́ẹ̀ náà kọ́dà bí òjọba kọ́dà bí òjòlówó wọn lọ lẹ́tọ̀ọ́ ká kírun sí òun náà la kọ́dà bí òsín nílùú tí a ti fẹ́ kírun sí la àmọ́ tó bá yẹ lẹ́yìn ìdí méjèèjì yìí kìí ṣe gbogbo èèyàn láwa pé lamayin kúndùn kan yá ẹ jáde ẹja kí sọ̀rọ̀ àtòlùgáyìí dà kọ̀ bá mu bẹ́ẹ̀ hàdà wàlláhu àlẹ́m wa sallallahu wa sallam wa barak. على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم إليك يا أبوه لن تضيف ونيرياتي من الكيام وكان أبا كوكما لكن وجدتنا كي أربع رأسنا كي يرون جنازة ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ pé káníkì àwọn yẹn tó torí tọ́kọ́ mọ̀ ní pé majority ní inú ìgboro wọn àmọ́ nǹkan tí wọ́n máa ń sọ lẹ́yìn ìgbà tí wọ́n bá kábàrà tán jẹ́ àlè kọ́kọ́ kọ́ wọn tó pé màmá ọbẹ̀rẹ̀ kìíní ẹ̀kí ẹ̀kọ́ àwọn àti wọn dúró. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in ọlọ́run san oníbèrè lẹ́sùn dáadáa òdodo ni àfa oníbèrè sọ èmi náà ti wí lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ tí ó kàn tó ìtìjú pé àti wàá gbọ́ kí n wá pẹ́rù mi ọ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn ò sì ní mo dàgbà àbí mo lajú àfi kẹ́yìn ọkọ̀ so àmọ́gẹ́ bí ìbéèrè tá a fa béèrè kò sí ní tó burú bẹ́ẹ̀ bá wà ní ibìkan tó ń sọ ẹ dákun ìrun jànáza la fẹ́ kí o báyìí báyìí la máa wí níwọ̀nba tí ò ní gbásìkò èyí ò burú kápá àwọn èèyàn náà. Assalamu alaikum warahmatullahi nípa èrè ìjànà ìbùkẹfẹ káàdù pé ìmọ̀mù kábàrà ṣé ànàmọ́ ẹ̀yìn tí mọ̀mù ti kábàrà yẹn láti máa ṣe ọ́fù ìyàdé àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tí a bá ń ṣe àdúrà fún òkú yẹn ṣé àlè fi yorùbá ṣe tẹ̀yẹ̀rẹ́gẹ̀ta ẹni tó jẹ́yàn lówó tó yẹ pé ó ti fìdí náà yàn lórí owó tó jẹ́yàn níbi ike èèyàn gẹ̀ẹ́dọ́ ayé ayépẹ́yìn ò ní gbà mọ́ ṣò tó bá padà á péyàn pé kéèyàn á gbowó yẹn tí ẹ̀rì ti yàrá péyàn nígbà kéèyàn gbà lálẹ́ kìá ìfẹ́yàn lè ṣe bẹ́ẹ̀ ń padà gbà kàmú lálẹ́ kọ́lọ́ ń gbà lọ́wọ́ rẹ̀. Um, ìgbésí ni ìbéèrè alákọ̀ọ́kọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run sọ níbẹ̀rẹ̀ yìí lẹ́sàn dáadáa nínú tí ọmọ ń fa èdè àìyedè nílòótọ́ pé ìgbòho lákàwọ́ sókè torí ẹlòmíì máa fi wé ìrùn ẹ̀ẹ́dẹ́yìn ìrùn ẹ̀ẹ́dì tó ipá kábàrà méje nyaraka alákọ̀ọ́kọ́ akábàrà mẹ́fà nyaraka ẹlẹ́kejì tá a sì máa gbé ọwọ́ sókè ǹjẹ́ bẹ́ẹ̀ ìrùn jàǹdà zàrí la. ìrún jàǹdàṣe ìtọ́lẹ́sẹ̀ ńlẹ̀ nù hadith anagba muhammad sallallahu alayhi wa sallam ni pé kábàrà alákọ̀ọ́kọ́ ònìkan là á máa gbé ọwọ́ sókè gbogbo kábàrà mẹ́tẹ̀ẹ̀ta yòókù èèyàn máa kábàrà kò ní gbọ́wọ́ rẹ̀ kó ní ìgbà àyà rẹ̀ so wàláhu alam kí ni bẹ́ẹ̀rẹ̀ kejì náà. ẹ̀ẹ́ ni pé kéèyàn lárúbáwá fi bá máa ṣe tó bá yẹ pé èèyàn wà in the pé ń kọ́ lọ́wọ́ èyí pé ni tí ó ti wá ní yorùbá làwọn máa lò àmọ́ ń kọ́ lọ́wọ́ kò tí ì mọ̀ ọ́ irú ẹni bẹ́ẹ̀ kò burú kọ́ máa fi yorùbá ṣàdúrà kó bá kẹrùn jàǹdàza ńjọ́ tó bá sì ti mọ̀ ọ́ kọ̀pẹ́lẹ́ yìí ti kọ́ máa ṣe bá nàbì tí ní ká ṣe sallallahu alaihi wasallam eh, ẹni tó jẹ́ èèyàn lówó eh, àbí ó kò tètè dáwọ́ yẹn padà ọ̀padà mhm. lóhùn ní pé kéèyàn wá gbà alakule hal tọ́ba yìí pé ibi tí ìdájọ́ sẹ̀ríà wà ní alábi ní mọ́tòlù gani yìí zulmun yuhillu irdahu irú ẹni báyìí kéèyàn gbé lọ lé ìdájọ́ sẹ̀ríà ni kí sẹ̀ríà ò ṣe ń ti ọba tọ́ sí i àmọ́ tí ọba sílé yìí òun gbogbo ògbà tọ́ba lòun ṣe àti fún yàn lówó à ń gbowó mi máa kì í àmà ní màgbà hàn. èyí wọn ò kéré sọ̀rọ̀ irú ẹni báyìí kọ́dà bàbá rẹ̀ tó bá wí bẹ́ẹ̀ tó ni ọ̀gbá tóró ẹni yìí kọ́ da sínú ilé rẹ̀ torí pé kọ́ mọ̀ gbé lọ àlìkìyàmà bẹ́ẹ̀ ń tiẹ̀ àmọ́ pé nígbà mọ́dà àlìkìyàmà kọ́dà kọ́ yẹ kí irú ọ̀rọ̀ báyọ̀ jáde lẹ́nu mùsùlùmí torí pé bá ọlọ́run bá ti ròyìn àwọn torí ẹni tí ń sọ̀rọ̀ yọ yẹ kọ́ mọ implication pé ìmọ̀ àgbà alálìkìyàmà ìtumọ̀ ẹ̀ nípa ọgbà àrùn tiẹ̀ ọgbà àwẹ̀ rẹ̀ ọgbà àzàkà rẹ̀ kò yẹ kí mùsùlùmí ronú bẹ́ẹ̀ sí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. ṣẹ̀rí àgbẹ̀dájọ́ kalẹ̀ irú ẹni tó bá ṣe báyìí tó lówó tí ọ̀sán ó ní ti ṣẹ̀rí àní bọ́ba ètò ibi tá a ti ń lò fi ọlọ́run ni ti ṣẹ̀rí àní káfí. bí ọba ti wá sí yẹn kí mùsùlùmí ọ láàánú ara wọn lójú rọ́ṣàmáú bẹ́yìn náà hàn gbogbo ìgbà tó bá lóun ṣe tán òun fẹ́ dá padà kí mùsùlùmí ọgbà ọlọ́hu àdá. ẹ dákun ọ̀kan náà sísà ni ó béèrè béèrè ṣùgbọ́n ní ìgbà tẹ sọ̀rọ̀ kúlẹ̀ kan pé ọ ní ìjẹ́ téèyàn bá kú fún yẹn téèyàn bá kú fún yẹn sótọ́ fún mùsùlùmí kó ń sunkún lórí òkú yẹn àbí òdà. Eh, hadith yìí àìṣẹ̀bẹ̀rẹ̀ kitabul janaiz ni inshàlá gbogbo orú bẹ̀rẹ̀ báyìí ni èsì ọ̀padà wá lórí ẹ̀ kí ló yẹ irú ẹkún wo lèèyàn lè sun irú ẹkún wo lèèyàn ò lè sun gbogbo ẹ̀ ní ọwà nù hadith anabu muhammad sallallahu alaihi wa sallam bàtí gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè eh, ẹkún sísun tọ́jẹ́ tọ̀bí àwọn ọmọ èèyàn pé ah, bínú yẹn bá ń bàjẹ́ kómi ọmọ bọ́ lójú ẹ̀ kò sí ní tó burú mbẹ́ ẹkún tá a mọ̀ pé á ah, nínú èèyàn bá bàjẹ́ omi ń ṣe kí ni omi ń bọ́ lójú ẹ̀ àmẹ́kùn ìmọ̀ sọ̀sọ́kúsọ òun ni nìyáhà ìmọ̀ wa ké apàdà kánú hadithi anabi sọ àwọn nǹkan kan tó lè sẹ́kún di haramu ara ẹ̀ ní ìmọ̀ sọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu olóore òun ti lọ ah, ẹ̀ sì ṣe ká ẹ̀ sì ṣe kí ni gbogbo eléyìí òun èèwọ̀ ni insha allah bàbá padà ka hadith débẹ̀ bọ̀ kó níbẹ̀rẹ̀ yọ ọmọ pé ẹkún ti àdámọ́ ọmọ èèyàn anagba muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí ọ̀kan náà àwọn ọmọ ọmọ anabi ń pọ̀ káàkú anabi gbé lọ́wọ́ gbọ́mọ yìí tí wọ́n ń jẹ̀rora ọmọ kékeré ń jẹ̀rora ikú tẹ́mi rẹ̀ sì fi wá bọ́tà anabi ń wo báyìí omi wa ń bọ́ lójú anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà sọ̀hábẹ́ wa náà yàrá rasulullah anabi omi ní ń bọ́ lójú rẹ̀ yìí anabi wa ń dá lóhùn pé omi ti ń bọ̀ yìí rahmatun kataba allahu ala al-ibad àánú tí o gbọ́dọ̀ má sí lọ́kàn mi ọmọ ìwọ ọmọ kọ́ máa pọ̀ ká kó sì fi tẹ́lẹ̀ fi máa bọ́ lọ́rùn ẹ̀mí àánú yẹn gbọ́dọ̀ wà lára gbogbo mùsùlùmí irú ẹkún báyìí ni ò burú. bínú ya ba bàjẹ́ tómi bọ́n lójú ẹ̀ àmọ́ kọ́ má sọ̀sọ́kùsọ. ọ̀la nẹ́bí kọ́ra lẹ́kọ̀ọ́ ń Ibrahim radiyallahu anhu ń jọ Ibrahim kú ànẹ́bí ní innal ayna tadma ojú wa omi ń jáde lójú inú wa bàjẹ́ kan wa lórí Ibrahim àmọ́ láàánà kóòlù ilà àmọ́ yóò di rọ́bànà àmọ́ nǹkan kan ò ní jáde lẹ́nu wa yìí àfi tí ó yọ ọlọ́wọ́ bá wa nú. inna bẹ̀fẹ̀rọ̀ kìkà ya ibrahim mahzunun ìwọ ibrahim fífi ilẹ̀ tó fi wá lẹ̀ yìí ọba wa nú jẹ́ ojú wa omi ọ̀jáde ń ọkàn wa gan bàjẹ́ àmọ́ láàánà kóòlù ilà àmọ́ yóò di rọ́bànà àmọ́ àníjẹ́ kí nǹkan kan jáde lẹ́nu wa àfi tí ó yọ ọlọ́wọ́ bá nú. No eléyìí ni wọ́n yanjú ẹ̀ pé irú ẹkún wo ni sẹ̀rí àgbà láyè tọ́rẹ́ lómi máa ti gbọ́ lóòótọ́ ìsìláàmù ò pé kí ni ọyọ̀ dájú ìsìláàmù ọ̀kọ́ wa ká ṣe kí ni ká ya ọ̀dájú ẹlòmíì ó ní súnà náà ló ń gbọ́ yó débẹ̀ yóò ní imáàmù náà ló débẹ̀ kódà ibi tó yẹ kéèyàn ó fi àánú hàn gẹ́gẹ́ bí ọmọ èèyàn òun la wí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ń jáde lójú anábì sallallahu alayhi wa sallam ní kàánú ọmọ tí ń kú yìí kára pé ọ̀yáyá àtúlẹ̀ ń gbọ́n gbé kíní ta gbogbo nǹkan ló ní oníwọ̀ntúnwọ̀nsì kọ́mi kínú ọmọ èèyàn bàjẹ́ bí bànújẹ́ bá bá inú àdámọ́ ọmọ èèyàn ni àmọ́ lánàá kúlù ilà máa yóò bí ọ̀bànà ànífẹ́nu wà yìí sọ ntí wọ́n pàbí ní ọlọ́run fún wa àti fẹ́ni tó kú náà. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أنا كبر فلو حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما كبومتنا أو أحاديثنا عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم صلى على القبر بعدما دفن فكبر عليه أربعة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وآله كفن في ثلاثة أثواب أثواب يمانية يمانية بيض بيض فسحومي سحومي سحولجة ليس فيها قميص ولا عمامة عن أم عطية الأنصارية قالت دخل علينا رسول الله صلى الله عليه وآله وسلم حين توفيت حين توفيت بنته زينب قال اغسلناها ثلاثة أو خمسة أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وسدر إن, إن رأيتن ذلك بماء وسدر وجعل وجعل وجعلنا في الآخرة في آخرة كافرة أو شيئا من الكاف من كافور فإذا فرغتن فآذني فلما رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد حديث فقوني أني بمشيئة الله الجنائز تيات برير لا تجي جناني عن جابر, عن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على النجاشي فكنت في الصف الثاني أو الثالث حديث جابر يي ọjọ́ hadith abi huraira ta kàn jẹjọ nípa fáwọn méjèèjì ń dá lórí bá nàbì ti kírun sí ànàjáṣí la àti sọ fúnra wa man huwa ànàjáṣí rahimahullah ẹni tí ń jẹ́ ànàjáṣí ọba ìlú habasha ìlú tá ń pè ní òun ló di ethiopia lónìí ọba abẹ ní anajashi aleyhi rahmatulah jaabir ibn abdullahi ni níjọ́ tá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tá nẹ́bi kírun sọ̀láàtul ghaibi lé anajashi kuntu fi sọ́fì sáni awùsàlẹ̀ jaabir ni inú sáfù ẹlẹ́ẹ̀kejì àbí sáfù ẹlẹ́ẹ̀kẹta ọ̀kan ni mo wà nù méjèèjì. ànífẹ́tù hadith yìí ni pé òun làwọn afáàfin ní yusahabu ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun sókù la kẹ mọ́tò sáfù kan kẹjọ ojú sáfù kan lọ bẹ́ẹ̀ bá tó yẹ òǹkà tó lè tó sáfù tó pọ̀ a sọ ilé yìí láti pàkíyèsí ara wa pé èyí wọn wá pé kéèyàn má ju mẹ́ta lọ kọ́ wá pé wọ́n ní kí sáfù ọ̀pọ̀ kọ́ wá pé èèyàn kọ̀ọ̀kan ni ó dùn ó ní sáfù kọ̀ọ̀kan àmọ́ bẹ́ẹ̀ bá pọ̀ ẹ̀kpógún ẹ̀kpógójì àbí jù bẹ́ẹ̀ lọ ọ̀dà púpọ̀ kí sáfù tá a fi kírun sókù la kọ́mọ̀mọ̀ ní sáfù ẹ̀yọ̀ kan ẹ̀tọ́ sáfù méjì ẹ̀tọ́ mẹ́ta mẹ́rin márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ra nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ òye wa pé irun kíkí sí òkú la bí ìgbà ń sì pẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni. ànábi ní bẹ́yìn àtọ́ bá sì sì pẹ́ òkú lọ́dọ̀ ọlọ́run bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ló ṣeé ṣe kọ́lọ́run ó sì ju àánú wo irú òkú bẹ́ẹ̀ nípa báyìí náà láàfin mọ̀ pé àṣekè ṣe ń tọ́ da ní ntí ọ̀sáàbà ń yìí pé bí òkú bá kú àwọn kan ni wọ́n máa kírun sókú la àwọn abáyá àwọn àgbàlagbà àbíjàmọ́ mọ́sálásí ẹlòmíì ọ̀tí ẹ̀ mọ́ pé nínú ìwọ̀ tó kú yìí ní lọ́rùn òun gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí òun ni kéèyàn ó kírun sí i la tí a bá wá kírun sókù la àti sọ fúnra wa ń jẹjọ ká má tún máa tún wí padà kí lèèyàn máa ké ẹni tí ọba wa bóyá kó béèrè lọ́wọ́ àwọn tó wá raka kábàrà mẹ́rin tá a máa kábàrà níbi sọ̀látùl jànáza ó ní nǹkan kọ̀ọ̀kan tí mùsùlùmí gbọ́dọ̀ máa wí ń bẹ èyí kan dákẹ́ lẹ́yìn ìmáàmù ní baba kábàrà alákọ̀ọ́kọ́ a ké suratul fatiha tí ò ní súra nù. No bàbá kábàrà pẹ̀lú ìmáàmù lẹ́ẹ̀kejì àwa àṣekínni asọ́láàtù ala nabiyyi sallallahu alayhi wa sallam aṣọ sàlátù fún ànábì. bí ìmáàmù bá kábàrà lẹ́ẹ̀kẹta tá a bá kábàrà àwa bẹ̀rẹ̀ sí ní sàdúà fún òkú ìjà. bí ìmáàmù bá ti wá kábàrà lẹ́ẹ̀kẹrin èntì ìmáàmù ó ṣe àtàwátà wà lẹ́yìn ẹ̀ ni pé àtijọ́ yé wa pé kábà sálámà ìrun jànáza ó yàtọ̀ fún ìrun tá a máa kí ìrun tó ní rùkú tó ní forí kanlẹ̀ ìrun jànáza àìrùkú ń bẹ àìforí kanlẹ̀ ń bẹ bẹ́ẹ̀ wọ́n bá ti sálámà ẹ̀ẹ̀kan péré asalaamu alaykum wa rahmatulah sí ẹ̀gbẹ́ ọ̀tún báyìí ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní máa kírun jànáza tó sì fi kọ́ gbogbo àwa mùsùlùmí náà láti máa kí i. حديث ولاكة عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم صلى على قبر بعدما دفن فكبر عليه أربعا حديث ابن عباس يقول انقبع يونسي ابن عباس اعتبابار العباس بن عبد المطلب ó tún kọ́ wa ní ẹ̀kọ́ tó yàtọ̀ sí ìtaari nù hadithu Abi Hurairah àbí ìtaari nù hadithu Jabir radiyallahu anhuma. Ibn Abbas lóhun òun ó sojú òun òun rí báyìí láyà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam sọ́lá àlà kọ́bìrin ànábì kírun sí sàárè òkú kan la. ìyàtọ̀ eléyìí sádìísù Jabir àtàdísù Abi Hurairah ni pé kìí ṣe pé sàárè nàjáṣí ń bẹ mẹ̀dínà o ibi tí nàjáṣí kú sí ní habasha ibẹ̀ náà ni wọ́n sin sí àmọ́ nẹ́bí kírun salatul ghaibi ìtẹ̀wọ́n tá a máa kí sí òkú tí ò sí ibi tá a ti ń kírun sí la pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tírú ẹ̀ fi lè wáyé tá a ti ṣàlàyé fúnra wa ń jẹjọ́ àmẹ́lẹ̀ Ibn Abbas ní òun tún rí ìṣesí mi tó ṣe pé kìí òkú ni wọ́n gbé síwájú anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àmẹ́ni yìí wọ́n ti sin ó ti wà nù sàárè rẹ̀ ànábì wa kírun sí sàárè àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ lélẹ́yìí ńbẹ́ nù sọ̀hìl Bukhari ńbẹ́ nù sọ̀hìl olùmọ́mí Muslim. òun làwọn afáàfin máa pé ìyàtọ̀ ń bẹ láàrin asọ̀láàtù ilà alkọ́bìrì wọ́sọ̀láàtù àlà alkọ́bìrì. asọ̀láàtù ilà alkọ́bìrì ó fún asọ̀láàtù àlà alkọ́bìrì asọ́látù ìlàlkọ́bìrì haramu ni kéèyàn ó kírun kó fi sàárè sí kíbla haramu nínú sharia islam àmọ́ asọ́látù àlà alkọ́bìrì kákírun òkú sẹ́ni tí ń bẹ nù sàárè nínú súnà nàbí lélẹ́yìí wa sallallahu alayhi wa sallam àti sọ pé ntí irun òkú fi yàtọ̀ fún irun tá a máa kí ni pé kò sáà ń rúkú ń bẹ́ẹ̀ kò sáà ń sàjádà ń sùjádà ń bẹ́ẹ̀ gbogbo ọ̀run tí ọba ti di pa ń rùkú à ń forí kanlẹ̀ èèwọ̀ ni kéèyàn ó kí i ní ìtẹ́ òkú èèwọ̀ ni kéèyàn ó kírun ọ̀run báyìí mọ́sálásí lẹ́wà ní ilé ni kí wọ́n ó sìnkú síbi ẹ̀ ń kọjú sí èèwọ̀ ni nínú sẹ̀ríà islam àti sunna nàbà muhammad sallallahu alayhi wa sallam àmọ́ yàtọ̀ sí pé ẹni yìí fún dìkan tá a padà dárúkọ kì í ṣe gbogbo òkú náà la máa wá pé sàárè rẹ̀ dẹjá kí òun sí la ó ní sábàbí kí ló ṣẹlẹ̀ ni pé láyà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam obìnrin kan bẹ wọn lòun ní máa gba ilẹ̀ mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam tẹ́nìkan kì í ṣe pé nìkan gbà ṣiṣẹ́ pé wọ́n máa gbálẹ̀ àmọ́ òun náà sáwò pé kí lòun èrò ju rí ọlọ́run káwa náà kẹ́kọ̀ọ́ ń eléyìí o tọ́lẹ́ lomi ọmọ òkú dìgbà téèyàn bá tọ́ bá lówó tọ́ bá dolówó kó tó lè ṣe tọ́lọ́run ẹlòmíì ọ̀rọ̀ pa abẹ ni ọba kíw nìkan ló lè máa gba aládá ló lè máa ṣe tọlọ́run gbogbo ń tọ́lọ́run bá fún yàn kéèyàn náà ronú pé bí nkì ẹ̀ lówó bí nkì ẹ̀ kéwú èmi náà ń wá lìjàn náà kí lèmi náà wá. arábìnrin yìí ó wo pé kí lòun náà ó fi rójú rí ọlọ́run ẹ kí ni ń ṣe òun bá mú níṣẹ́ pé ilẹ̀ mọ́sálásí ànábì sallallahu alaihi arábìnrin yìí wá ń ṣe bẹ́ẹ̀ kò retí kẹ́nìkan ó kí wọn kọ́dà àwọn èèyàn ọ̀mọ̀ pàǹdàbí mọ̀ sallallahu alaihi wasallam obìnrin kan lásán lásán kan nìkan gbálẹ̀ ni wọ́n pè é níjọ́ tí arábìnrin yìí wá kú radiyallahu ta'ala anha níjọ́ yẹn làwọn sàábé wa mọ̀ pàǹdàbí mọ̀ nígbà tá ànábì wa rí i pé ah, ilẹ̀ yìí kèé ṣe báyìí ànábì wa béèrè pé arábìnrin tí máa gbá ilẹ̀ mọ́sálásí yìí kọ́ allati kanat tuqimmul masjid ẹ̀ǹtí máa mú kò máa má ìdọ̀tí kò mọ́sálásí yìí arábìnrin yìí kọ́ àti rí pẹ́ di àwọn sọ̀hábẹ́ bẹ́ẹ̀. ẹ̀kọ́ ńláńlá ń bẹ ń bi eléyìí pé bó tilẹ̀ wù kéèyàn wà nípò tó ga tó ọ gbọ́dọ̀ máa jẹ́ kí n tó bá kan àwọn tí ń bẹ ń sàlẹ̀ òun kọ́ máa fún wọn láà pé òun náà kà wọ́n kún anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn torí ẹgbọn bí tá a bá ti ń ka hadith yìí lọ pé àwọn sọ̀hábí ń gbà náà rò parábìnrin yìí lè nípò kan tó bá wọn lọ́dọ̀ anabi bẹ̀ńlẹ̀ yọ ọmọ béèrè ẹ̀ ó ti kú wọ́n kírun sí i la wọ́n lọ sin anabi ọ̀gbọ́ sallallahu alaihi wa sallam anabi wa béèrè pé arábìnrin yìí ń kọ́ à wọ́n ní ó ti kú àà anabi sallallahu alaihi wa sallam ní níjọ́ wo wọn níjọ́ báyìí báyìí afala adantumuni afala akhbartumuni èyí ṣe tẹ̀ jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí ka àwọn náà láyà pé àwọn ọmọ pé obìnrin obìnrin kan ti ń kàn ń gbálẹ̀ sallallahu alayhi wa sallam ẹ wo wa nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ànábì pé àwọn náà màmá ṣe bẹ́ẹ̀ wọ́n ní kunta kunta sa'iman. So qa'ila kunta sa'iman qa'ila pé ńjọ́ tóbìnrin yìí kú arípọ̀ ń gbààwẹ̀ ńjọ́ náà ìwà nẹ́bí sallallahu alaihi wasallam sa'iman qa'ila oorun téèyàn fi máa ń sùn lọ́sàn-án tá à ń pè ní kàìlú láwọn àsìkò ìgbà tí òun sùn lọ́wọ́ òun lárábìnrin yìí kú àwa wo pé ká má ní ọlá ọ̀ ń gbààwẹ̀ ọ̀ wà lójú oorun àwọn wa mọ̀ pé ọtí ẹ̀ wá ọyẹ bẹ́ẹ̀ irú obìnrin yìí àbáwá tiẹ̀ wá wí fún ọ lẹ́yìn ìgbà tá a sin tán wò wí nǹkan kan fún anabi sallallahu alaihi wasallam anabi wa ni dulluni ila qabriha anabi ni ń bolẹ̀ sí sí ẹ mú mi lọ sàárè rẹ̀ sallallahu alaihi wasallam táwọn náà kẹ́kọ̀ọ́ ń bi eléyìí anabi náà sallallahu alaihi wasallam ẹni ó dáa jù nínú gbogbo ẹ̀dá ẹ̀ńtọ́ lọ́n gbàṣẹ́ rẹ̀ jù obìnrin tí ń gbálẹ̀ lásán tẹ́ àwọn fojú wo pé obìnrin yìí láà máa ṣe lọ́ọ́ dààmú ànábì á máa jí lójú oorun ànábì ní dolú ní ilà kọ́bùrì ha ẹ mú mi sóńbi ẹsìn sí wọn wá mú ànábì lọ ibi sàárẹ̀ arábìnrin ànábì wá ní kí wọ́n kóra dó irun tá ànábì ò kí sí la tí wọ́n fi sin fasọ́lá àlà kọ́bùrì ha ànábì wá kírun sí arábìnrin yìí la lẹ́ni tó ti wà nù sàárẹ̀ àkọ́kọ́ tí a kọnu eléyìí ni pé inú fíkì hadith yìí òní pé gbogbo ntọ́ba lè fà á gbogbo òdì tọ́ba lè fà á tá a bá ti sin òkú mùsùlùmí àìwú mọ́ bọ́bá ipọ́ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni ànábì ó ní ẹwu kí n kírun sí i la òun làwọn onímọ̀ fi wá mú dájọ́ fíkì wàá mú bẹ̀ pé èèyàn kan kú síbì kan àwọn mùsùlùmí bẹ́ẹ̀ wá wò pé ah, ọmọ ìyá wa ni a ti sin kẹ́nìkan wá dìde ń lu wọn pé ẹ lọ wú wa kọ̀ bá lánàá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam mọ́ nítorí bá ti lè mú wọn bọ̀ àṣírí òkú mùsùlùmí tí wọ́n ti sin ẹ̀tún lọ wú wa kò sínú lànà anabuwa Muhammad sallallahu alaihi wasallam tí ọba ṣe kó nídìí kan pàtàkì àmọ́ pé àwọ̀ lè gbà kọ́ máa wá kẹsìn síbẹ̀ ń abẹ́nìkan bẹ tó yẹ kó rí tí ò tí ì rí àà kọ́dà ìrun tí ó wúlò fún kú ìgbọ̀n ànábì òtórí rẹ̀ wú ànábì ni wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam fasalla ala qabriha ànábì wa kírun sí arábìnrin ìlà nínú sàárè rẹ̀ bẹ́ẹ̀ náà. inú fíkì hadith yìí kún mẹ́ni pé bàbá wo lẹ́yìn obìnrin yìí tá ànábì kírun sí sàárè rẹ̀ la kò sínú àkọọ́lẹ̀ pé ẹlòmíín wá kú Mẹ̀dínà ànábì ni ẹ mú un sóńdì sàárè rẹ̀ ìyẹn ni pé ká má wàá gbọ́ ilé yìí pé súnà ni gbogbo sàárè ni ká má wàá lọ kírun sí òkú là ń bẹ̀ ẹgbọ́n di tá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá nẹ́bi torí ẹ̀ kírun sí obìnrin yìí la ànẹ́bí ọ̀kọ̀rá yìí kírun sí arábìnrin yìí la ó sì mọ̀ pé bọ́lọ́run bá ń gbàpẹ́ gbogbo àwọn sọ̀hábẹ́ ìpẹ́ tòun lọ́dọ̀ ọlọ́run yóò tún nípọn yóò wúlò fárábìnrin yìí ju ti àwọn sọ̀hábẹ́ yòókù lọ nípa báyìí tọ́ba yìí pé mọ́síláhà dáadáa kan la rò pé yóò tọ́ sókù yìí ń bẹ̀ gbà ó là á tó máa lọ kírun sókù la o. a ẹnìkan ń bọ̀ wá bóyá àfa àtọ́jẹ́ olùbẹ̀rù ọlọ́run ojú ń sún náà wọ́n wá dé wọn náà a sì ti sìn kò burú kóun náà pé ẹmu mi nsó ń di sàárè rẹ̀ kó kírun sí la kọ́dà bí òdéńjọ́ náà bódéńjọ́ kejì bódéńjọ́ kẹta àwọn kan ní lókùbá ti dẹ̀yìn oṣù kan èèyàn gbọ́dọ̀ kírun sí òkú la mọ́ àmọ́ kò lẹ́rù torípa nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àánú hadithi mi pé àwọn ṣùhàdáwò Uhud àwọn tí wọ́n kú sógun Uhud anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ọdún mẹ́jọ sallallahu alayhi wa sallam anabi kírun sí wọn la. bàbá ní ká wo tàwọn eléyìí náà ọjọ́ tarábìnrin yìí náà ńjọ́ tí wọ́n sin wọ́n ń já anabi kírun sí wọn la àìkírun sí shahidul maraka la ẹni tí ó bá kú sójú ogun ara tí ó jẹ́ tó fi yàtọ̀ sí gbogbo òkú yòókù ni pé kọ́dà ewé wọn anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn tó kú sójú ogun ní anabi ní tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí ń bẹ lára àwọn ẹni náà ní ẹ̀sìn wọn torúbọ́ bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ẹ̀jẹ̀ yóò di mẹ́sìkù tùràrí olóòórùn tí wọ́n fi máa yàtọ̀ sí gbogbo àwa yòókù nípa báyìí anabi òfin òsìn wọn la tẹ́lẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ìmọ̀tọ́lọ́ fi mọ anabi táwọn ọmọ nígbà tó tó bí ọdún mẹ́jọ lẹ́yìn ìgbà ni anabi sọlọ sọlọm tún kírun sí ibi tí wọ́n sin la ní kúkúrú ni pé fíkì hadith ni pé bí di pàtàkì bá wà sáré pé òkú yìí ọjà ń fà ní bẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun nìkan lèyàn tó lè wá dìde pé ẹja lọ di sáré ẹja lọ kírun torúkọ máa wá di pé ẹni ó ti kírun bọ́ bá dọ̀sẹ̀ kọ̀ọ̀kan àbóṣù kọ̀ọ̀kan yóò ní ẹ máa já lọ kírun sí i sàárè lamẹ́yìn bídíà lélẹ́yìí eléyìí ò sí nù súnà nàbà muhammad sallallahu alayhi wa sallam. arábìnrin yìí náà jọ́ta nàbì ti kírun sí i láàyè àtúgbọ́ pé ń gbòó tún dẹ́yìn ìgbà kan àbódìínà ọdún àbódì kan ànábì tún ní ẹ máa kírun sí i la torí náà ká gbọ́ hadith ànábì muhammad sallallahu alayhi wa sallam ká gbọ́ yé ká sì láàrin ìrun tó ní rùkú tó ní forí kanlẹ̀ òun la lè kí nínú sàárè ní ìrun tó ní ìrun tí ò ní rùkú tí ò ní forí kalẹ̀ òun nìkan la lè kí ń bo la lè kí ní tẹ́ àmọ́ ìrun á forí kalẹ̀ á rùkú ìrun ọ̀ràn yẹn ní ìrun náfìlà ni èèwọ̀ ni kéèyàn ó kí i nínú tẹ́ àbí kí sàárì ọwọ́ àǹkíbílà àbí tẹ̀yàn kọjú sí so ká mọ̀ yàtọ̀ láàrin ìdájọ́ méjèèjì kọ́lọ́n kò ṣe àlékún mọ̀nà fún wa. fàkàbàrà àléhì àrùbà ara fíkì hadithi yìí náà ni pé àsìkò sí yàtọ̀ ń bẹ nínú ṣẹ̀ríà ẹ̀rí òkú wájú ẹ̀ ń kírun sí ilá báyìí àbí kò sí ń bẹ irú nàjáṣí ẹ̀ kírun sí ilá láìsí ń bẹ àbíran ẹlẹ́ẹ̀kẹta ó ti wà nínú sàárè lẹ́kírun sí ilá kábàrà àléhí àrùbàá kábàrà mẹ́rin náà gbogbo wọn àtẹni tí òkú ti ń bẹ ńlẹ̀ àtẹ̀yí tí ò lu tẹ́ ẹ ti ń kírun àtẹni tó ti wà nù sàárè tí dìkan wà tẹ́ ti fẹ́ kírun sí sàárè rẹ̀ gbogbo ẹ̀ kábàrà mẹ́rin péré ọ̀là nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam arábìnrin yìí náà kábàrà àlà kọ́bìrì ha arba'a ẹ̀mẹ́rin yìí náà lànàbì kábàrà sí sàárè arábìnrin radiyallahu ta'ala anha. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب يمانية بيض فحولية ليس فيها قميص ولا عمامة عائشة يلا وكي الله بقو قيونسي ونبع حديثي و أن رسول الله صلى الله عليه وسلم كفن في ثلاثة أثواب aisha nígbà tá nabi muhammad sallallahu alaihi wa sallam sípò padà tá nabi jalaisi sallallahu alaihi aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi sin ànábì èyí ò ní pásọ tá a máa fi bo àṣírí òkú lẹ́yìn ìgbà tá a bá wẹ̀ tán oníran oríṣi aṣọ mẹ́ta aṣọ mẹ́tẹ̀ẹ̀ta yìí béèbìn funfun sí ní mẹ́tẹ̀ẹ̀ta sàlásàtò àtúwábìn yamaniya inú àwọn aṣọ tí wọ́n máa ń ṣe láti ilẹ̀ yamani ìtumọ̀ yamaniya nìyẹn ìlú tá à ń pè ní aliyaman òun náà tún ní aliyaman ìlú kan náà méjèèjì ń jẹ́ aṣọ tí wọ́n fi sin anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam kọ́dà láti ilẹ̀ yamani ni ìró aṣọ náà ti wá àmọ́ aṣọ funfun ni ó sì jẹ́ mélòó ó jẹ́ mẹ́ta. sàhùlíyà ìtumọ̀ sàhùlíyà ni pé ó funfun nigínigín tí wọ́n bá ní bílù ó funfun náà ni bàbá tí wọ́n á ní sàhùlíyà ìtumọ̀ rẹ̀ ni pé tó funfun gbòò laysa fiha qamisun wala imama aisha ni nígbà wọn sin anabu muhammad sallallahu alaihi wa sallam aṣọ mẹ́ta tí wọ́n fi sin yìí kò sí kíni ń bẹ́ẹ̀ kò sẹ́wù tá a máa wọ̀ sókè ara ń bẹ́ẹ̀ wala imama kò sì sí láwà ní ń bẹ́ẹ̀ ìyẹn ò ní pé bàbá fẹ́ sin òkú òkú mùsùlùmí èyí tó dáa jù òun lè tọ́lọ́ ń falẹ́ sàfún ànábì rẹ̀ yìí sallallahu alaihi wa sallam babara ráyè rẹ̀ bẹ́ẹ̀ káfárí aṣọ mélòó aṣọ mẹ́ta tí ọ̀wá ní nídìí pé àárán lẹ́yìn ṣàfihàn kọ̀míṣún wàlá ìmàmà kò ní ìdá ń dá lẹ́wù kò sì ní ìdá ń ṣe é ní láwàní. a tẹ aṣọ kínní kalẹ̀ a kejì lé a kẹta lé dábàá wá gbé òkú sí àárín ibẹ̀ tán èyí tí ó súnmọ́ ara rẹ̀ ní lákọ̀ọ́ fi wé e bàbá fi wé tán a tún fi èkejì náà a ṣe bẹ́ẹ̀ náà ẹ̀kẹta náà a ṣe bẹ́ẹ̀ náà báyìí ni Aisha radiyallahu anha lójú fún wa pé bí wọ́n ti sin anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní apá bíi ǹjẹ́ dandan ni ẹni tá a bá wá rí aṣọ mẹ́ta bí wọn ní aṣọ mẹ́ta lèèyàn máa fi sin òkú àà àti kanú hadith ń bí rí pé Suhaibu Rumi Suhaibu Arumi radiyallahu anhu nínú àwọn tó lò. àrò méjì àrí ẹlẹ́yọ̀kan islam ọ̀fara ni wá báyìí rẹ̀ bá ń bẹ dé ìtọ́ dáa ju ọ̀nà ìtọ́lọ̀ ní kí wọ́n ṣe fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam kọ́ jẹ́ aṣọ mẹ́ta. lápá báyìí náà nínú tí à ń rí tá à ń gbọ́ tí gbogbo wa náà mọ̀ ni pé ó ti fẹ́ di àṣà pé bẹ́ẹ̀ yẹn bá ti lọ mọ́kà àbọ̀ lọ umra tó ṣe àjèrè àbò ṣe rí ọba ti dé yọ tọ́jú aṣọ ara mi rẹ̀ bí ṣẹlẹ̀ bá ti ṣẹlẹ̀ tọ́lọ̀ ní kí ọjọ́ lọ́wọ́ bá ń pè kọ́dà ń tí àwọn ti ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ náà kọ́ máa béèrè ni pé aṣọ ara mi alájídà eléyìí ọ̀ lẹ́sẹ̀ kankan lẹ́nu ṣẹ̀ríà Islam kò sẹ́rí kan tó ní aṣọ téèyàn bá lọ fi ṣe ara mi ọ̀nìjọ́ tó bá kú yẹn fi sìn. eléyìí ẹni tá a máa faṣọ ara mi sìn á padà ka hadith débẹ̀ ẹni ó kú sí Mẹ́kà ni wọ́n faṣọ ara mi sìn ọkù sí maka tasọ yìí ń bẹ ní kíni tí ń bẹ láàrẹ ẹ á padà ka hadithi náà insha allah àmọ́ ká mọ̀ pé anabuwa muhammad sọ̀rọ̀ sọ́làm sí hajj anabi ṣe ń múra ń jọ wọn sin anabi wọn ma lọ wá aṣọ ara mi o òun làwọn náà kà fúnra wa yìí salasati atuwabin bíbin yamaniyatin fahuliya so ká jẹ́ kó yé wa pé ìsìláàmù ẹsẹ̀ ẹ̀sìn kí máa ń sọ aṣọ. Abogiri àbí nǹkan abáyé nǹkan kan tí ó sọ di nǹkan tá a máa bọ aṣọ hara mi téèyàn fi ṣe hara mi bí aṣọ téèyàn ń wọ̀ náà ni iṣẹ́ tó o ṣe ń bẹ̀ ní nǹkan àmọ́ ká wá sọ aṣọ yìí di pé a kọ́dà ń bi tá a gbọ́n bí àdádálẹ̀ nípa àwọn míì kí wọ́n tó kú náà bí wọ́n bá ládùá kan tí wọ́n tún fẹ́ ṣe lẹ́yìn tí wọ́n darí ájì àbí wọ́n darí wọn múra wọ́n tún wá lọ gbé ara mi nù yàrá wọn gbogbo eléyìí ìmọ̀ fi làákà ìbọn ẹ̀sìn tí ọ̀la kọ́lẹ̀ kan tí ó sì ní ládà kan bí èèyàn bá tún gbẹ̀sẹ̀ mẹ́ bọ́lọ̀ ń bá wo páì mọ̀kan mọ̀tàn lèyàn fi ṣe ó lè yọ̀ǹda rẹ̀ kọ́mọ gbẹ̀sẹ̀ àmẹ́ni ọba gbọ́ tí tó ń ṣe kọ́dọ̀ ó lè gbẹ̀sẹ̀ agídínù tó nípa báyìí nínú tọ́ tí ọba mu rárá ní kéèyàn wà ní lọrin àbíbì kan tí èsè mọ́kà tí ó lọ sí ájì tí ó ṣe ń múra kó tún máa gbé hárà ní pé àfẹ́ sàdúrà kan lónìí gbogbo eléyìí kò bá lànà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam káwa náà ó sì jìnnà sí i ní kúkúrú gbogbo ntí ọlọ́run bá fún yàn láyè láti fi bọ̀ àṣírí òkú aṣọ mẹ́ta ni méjì ni àmọ́ kọ́ mọ́ ju mẹ́ta lọ kọ́ mọ́ ju mẹ́ta lọ gẹ́gẹ́ bá a ti kà nù hadith aisha yìí fẹ́yìn ọba lágbára mẹ́ta àgbọ̀ ẹni tí wọ́n fi méjì fún nínú àwọn tó lọ́lá jù nù sọ̀hádà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam àgbẹ̀ ni wọ́n fi kàn fún àgbẹ̀ ni ànábì na náà wọn ni àwọn wọn ọmọ àlùjànnà ni wọn radiyallahu ta'ala anhum wa so nípa báyìí bí ọ̀rọ̀ ti eléyìí ṣe jẹ́ ni lára ń tí fíkúrú habibi ni pé àwọn onímọ̀ ni tí òkú bá kú àwọn ẹ̀tọ́ kan ń bẹ oríṣi ẹ̀tọ́ márùn ni bí sẹ̀rí ìsìláàmù ṣe tó bẹ́ẹ̀ ni kéèyàn ó pé à ah, lámàyín kú nísìnyí gbogbo ń tó ní gbogbo ń tí ń bẹ àdé tí ń bẹ nílé àdìta àtìta àkọ́kọ́ ń tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ yọ ń bẹ̀ ni mọ́nàtú tẹ̀jìhì mọ́nàtú àtẹ̀jìhì kí lẹ́ẹ̀ fi bò láṣìírí tẹ́ fi sàn. ìyẹn ni pé kìí ṣe dandan ẹ máa wá tọrọ aṣọ kí bí ọba sẹni tó fi inú fẹ́ dọ̀ pé ah, aṣọ ni ẹ fi sìn ẹ mú owó tó fi ilẹ̀ fi ra àkọ́kọ́ ẹ̀tọ́ tó kù nínú. No mọ̀húnátú àtẹ̀jì bọ́bá yẹ pé bí tí wọ́n ti ń gbowó ní ìtẹ́ ni ibẹ̀ náà lẹ́ẹ̀ ti mú kèétí kan pé à ń kángun iye báyìí ni ọmọ ọgbà iye báyìí lẹ́yìn ẹ̀tọ́ karùn-ún lógún pínpín lẹ́yìn òkú tó bá kú mọ̀húnátú àtẹ̀jì àkọ́kọ́ ẹ̀tọ́ tí ń bẹ nínú tó kù bá fi lẹ́nìyẹn àsọ ni kọ́dà ọba yẹ pé bí tí wọ́n ti wẹ òkú lọ́fẹ̀ẹ́ bí ìlú èbó nísìnyí àwọn kan bẹ iṣẹ́ tí wọ́n ń ṣe nu bàbá làwọn ó gbowó káwọn tó wẹ̀ túláàsì bẹ́ẹ̀ bá rẹ ni tó ní ẹgbowó yìí tinú rẹ̀ dùn sí i àgbọ̀dọ̀ máa wá túláàsì ara wa pé lamẹ́yìn lọ wó wá ẹ̀gbọ́n rẹ̀ ní nǹkan láàmú ti tó nínú tó fi lẹ̀ ẹ̀yọ̀ wò ó nítorí ti bò láti rí kọ́dà bẹ́ẹ̀ bá láwọn ẹgbẹ́ sàárè lọ́fẹ̀ẹ́ ń bi tẹ́ wà ẹ̀yọ̀ owó tí wọ́n ẹgbẹ́ níbẹ̀ àmọ́ ẹ bá rẹ́ni tó ní àà ẹ̀fi gbòòyìn lẹ̀ ẹ wá gbowó kò sí ní tó burú bẹ́ẹ̀ ọ̀dà àwọn náà gbà ládàá àmọ́ islam tó pé ẹ̀tọ́ ni nínú tí òkú bá fi lẹ̀ káyọ kínní mọ́nàtú àtẹ̀jì tá a fi sìn tá a fi bàtírí ẹ̀ bí ọ̀bá sẹ́ni tí ó fún lọ́fẹ̀ẹ́ lẹ́yìn eléyìí inú ẹ̀tọ́ márùn tí mo wí ọkàn kínní ad-duyunul muta'alliqatu bi'ayni at-tarika ad-duyunul muta'alliqatu bi'ayni at-tarika ẹ̀kejì nu. No kẹ̀kan ogún pínpín ẹ̀ẹ́kejì ni pé ẹ wàá pé nínú àwọn tó fi kalẹ̀ yìí àwọn lè yìí tó pé òun kò ní ọ̀ya ni kọ́dà bọ́tọ̀ yá kọ́dà ẹran tẹ́nìkan fífi lọ́dọ̀ pé ọmọ bá òun sìn kò lóun bùn eléyìí ò tí ì dọ̀rọ̀ owó ọ̀tọ̀ owó dárájà lówó àwọn tó ṣe pé ntọ́ ó tóbi ni ó kéré ni ṣọ́ọ̀pù ni ilé ni aṣọ ni abọ́ ni ní tí ẹ kà kún póun ló fi ilé ẹ sì rí póun kò ní àkọ́kọ́ ní téèyàn kọ́ máa yọ nìyẹn lẹ́yìn tá a bá yọ kíni tán mọ́nàtú àtẹ̀jì ẹ̀kẹta ló tó kan ad-duyunul muta'alliqa bizimmatihi ọwọ́ kan àwọn gbèsè wo ní bẹ lọ́rùn ẹ̀ gbèsè wo ní bẹ ní ìyàtọ̀ ìyàtọ̀ tẹ́lẹ̀kejì àtẹ̀kẹta ni pé àwọn tẹ́lẹ̀kejì àwọn ojúlówó nǹkan ti ń bẹ ńlẹ̀ tẹ́ rò pé òun ló ní kí èsì tiẹ̀ ọwọ́ akú kínni àwọn gbèsè tí ń bẹ ní ọrùn rẹ̀ ó lè já mọ́ náà ó lè má já mọ́ náà wọ́n fi nǹkan sí lọ́dọ̀ ọ̀ya ọ̀ra nǹkan lọ́dọ̀ ẹnìkan olóhùn wà fún lówó lọ́la ọlọ́run sì ní títún ó dé lónìí èyí ń bẹ ní kínni ń bẹ lọ́rùn rẹ̀ òun ní ẹlẹ́ẹ̀kẹta tá a kọ́ máa wádìí á ẹ̀yọ́ lè kó nù kó nù ntòkùnfẹ́ kalẹ̀ àdóyún ni mọ̀tàn á lékọ́ bí bí àtẹ̀bíyébíyé mẹ́tì yìí àwọn gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ ọ̀yàwó ni wọ́n fi nǹkan sí lọ́dọ̀ ni ọ̀rajà kò tí ì sanwó rẹ̀ ní ara ẹ̀ ní gbogbo eléyìí torí tá a fi ń sọ eléyìí ni pé àwọn tó kù bá filẹ̀ kí wọ́n mọ̀ wọ́n má jẹ́ kó ru eléyìí lọ bẹ́ẹ̀ tọ́ra ti sọ fúnra wa ń jọ ní pé hukukul adamiyin ẹ̀tọ́ ọmọ anabi adama asagafuru layọ̀ràn o bẹ́yìn ọ̀bá gbẹ̀tọ́ ẹ̀ láyé ìrún àwẹ̀ nkankan ń tọ̀ ní ọgbà lálìkì àmà nítorí náà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀kẹrin ní kíni alùwàsíyà ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kẹrin kíni alùwàsíyà a ìjókòó yìí sàsọ́ọ́lẹ̀ pé ẹ̀bùn ọlámọ yín ní nǹkan báyìí a gbọ́dọ̀ wádìí a sóníkà bùn ẹni báyìí ní nǹkan báyìí sóníkà fún ẹni báyìí ní nǹkan báyìí bí ọ̀bá tí ìjòdá kan náà dá mẹ́ta tó fi ilẹ̀ lọ ṣẹ̀ríà ìsìlámù gbà wọlé kò gbọ́dọ̀ ju one third ìdá kan nù kádà gbogbo tó ní àtìlé àtòwọ́ àtọ̀nà rẹ̀ kádà sí mẹ́ta tí ọba ti dùdá kan lọ ń bẹ ọlẹ́tọ̀ àti bùn ẹni ọba wù ú. bàbá yọ ọdún mélòó ọdún mẹ́rin ẹ̀ka àrùn ló tó wá kan kí ni tẹ̀ríkà ló tó wá kan pé ẹ̀kún ogun ìtumọ̀ rẹ̀ ni pé bọ́bá yìí pé ní táwọn afáàfin máa tó bí sẹ́rí àti tó àǹfààní rẹ̀ ní ẹni ọba yìí pé gbogbo ohun tó fi ilẹ̀ láyé lọ́rùn nígbà tá a fi nà sí sísìn tán tán ẹnìkan òdógún kan mọ́nu. bọ́bá sì kù àbọ̀ sí kínní ẹlẹ́ẹ̀kejì bá a bá rí gbèsè ẹlẹ́ẹ̀kejì san àwọn àdúyó ni mùtàlẹ́kọ̀ bí ayé ní àtẹ̀rìtà ọba yìí pé bẹ̀rù ni gbogbo ohun tó ní bá bá lọ mẹ́tẹ̀ẹ̀ta yòókù ní ó dùn ó bẹ́ẹ̀ láàmú wa bá bọ̀ títí bàbá bá dédé ẹlẹ́ẹ̀kẹrin tí gbogbo ẹ̀ bá tán àmẹ́lẹ̀kẹrin yẹn bọ́bá ti dédé ẹlẹ́ẹ̀kẹrin kò lè tán tọ́ra ti níṣẹ̀rí àfààlà sí kò gbọ́dọ̀ bùnyàn ju ìdá kan nù ìdá mẹ́ta tó ní lọ so gbogbo ètò yìí ni ṣẹ̀rí islam ṣe kalẹ̀ lẹ́yìn eléyìí ló tó wá kan ńlámọ́yìn ní kíní kankan tàkásígbè kíní kankan lẹ́yìn tá a bá yọ gbogbo àwọn ìwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin so eléyìí náà ká mú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ tá a sọ débẹ̀ ni pé ohun tí a máa fi tọ́jú òkú bàbá rẹ̀ tí ó gún yàn lọ́fẹ̀ẹ́ nínú ohun tó fi lẹ̀ àràsọ ni àgbẹ̀ sàárè ni tọ́lẹ̀ nítorí ló ń wẹ̀ wọ́n gbowó bí ọba sẹ́ni tó fẹ́ fi kalẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ̀ mú nù ún tó fi kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pín nǹkan kan tẹ́ ẹ̀ yọ eléyìí kó ń bẹ́ẹ̀. so kófìnà fi sàlásà tó wà lẹ́yìn àfihàn kọ̀mísùn wàlá ìmàmà kò sí ẹ̀wù ń bẹ̀ kò sí síkínní ń bẹ̀ kò sí láwà níbi tí wọ́n fi sin anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. عن أم عطية الأنصارية رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته زينب فقال اغسلنها ثلاثا أو خمسا أو أكثر من ذلك إن رأيتن ذلك ذلك يعني إن رأيتن ذلك بماء وصدر واجعلنا في الآخرة كافورا أو شيئا من كافور أم عتية الأنصارية رضي الله عنها إنها صحابي دا أو بني دا دا táwọn tí wọn bá nàbì sallallahu alaihi wasallam gbé ni wọn bá gbé lu Madina Ummu Atiyya al-Ansariyya nínú àwọn aṣáájú àwọn obìnrin nínú àwọn sọ̀hádà nàbà Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ akọ́lọ́ nǹkan yọnu sí i. Ah, Ummu Atiyya ní lọ́jọ́ tí ọmọ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní Zainab ara àwọn ọmọ anabi nìyẹn radiyallahu anha ah, lójú ayé anabi náà ní Zainab kú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ anabi ti kú lójú ayé Fatima nìkan lọ́gbẹ̀yìn anabiwa Muhammad sallallahu alaihi wa sallam èyí ń fi hàn pé kèsì pọ́lọ́hún bínú sí yẹn ni pé ẹnìkan dájú kú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀pọ̀ gbogbo nǹkan lọ́lọ́run ní àkọọ́lẹ̀ gbogbo ẹni ọ wáyé ọlọ́run ti kọjọ́ tí ó kú o anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọmọ tá anabi bí láyé fatima nìkan lọ́gbẹ̀yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam. ọmọ àbíyá níjọ tí zainabu kú tọjọ́ mọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá à ń wẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ fíkì hadith yìí ni pé àsọ́bìnrin ní máa wẹ obìnrin ọmọ àbíyá ìṣèyá zainabu o. kìí sẹ̀gbọ́n ìyá àbábúrò ìyá Zainab àmóbìnrin ni máa wẹ obìnrin ọmọ àtìyá níjọ tí Zainab ọmọ anábọ Muhammad sallallahu alaihi wasallam musalaisi àwọn obìnrin làwọn ń wẹ kódà nàbì gan òde bẹ́ẹ̀ sallallahu muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní zainab ara àwọn ọmọ anabi nìyẹn radiyallahu anha lójú ayé anabi náà ni zainab kú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ anabi ti kú lójú ayé fatima nìkan lọ́gbẹ̀yìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam èyí ń fi hàn pé kèsì pọ́lọ́hún bínú sí yẹn ni pé ẹnìkan bá dìkú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀pọ̀ gbogbo nǹkan lọ́lọ́run ní àkọọ́lẹ̀ gbogbo ẹni ọ wáyé ọlọ́run ti kọjọ́ tí ó kú anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọmọ tá anabi bí láyé fatima nìkan lọ́gbẹ̀yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam. umu atiya ni njọ ti zainabu kú tọjọ́ ma anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá à ń wẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ fíkì hadithi ni pé àsóbìnrin ní máa wẹ obìnrin ọmọ àti ìyá ìṣe ìyá zainabu kìí sẹ̀gbọ́n ìyá àbábúrò ìyá Zainab àmóbìnrin ni máa wẹ obìnrin ọmọ àti ìyá níjọ ti Zainab ọmọ anábọ Muhammad sọlá sọlá musalaisi àwọn obìnrin làwọn ń wẹ kódà nàbì gan òde bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ nàbì mi ń kọ́ wọn pé báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ ọgbọ́n ọ̀wẹ́ pé ọmọ tó ń bí ni ọmọ tó bá ti dàgbà lóbìnrin bàbá ọ̀lẹ́tọ̀ àti wá pé bọ́mọ òun ni torí Zainab dàgbà kìí sọ méke ló kú ẹ̀kọ́ àkọ́kọ́ fíkìú hadithi ni pé obìnrin ní máa wẹ obìnrin ọkùnrin náà ní sì máa wẹ ọkùnrin ìṣẹ̀lẹ̀ wo ló lè ṣẹlẹ̀ tọkùnrin fi lè wẹ obìnrin àbí tọkùnrin fi lè wẹ ọkùnrin ìṣẹ̀lẹ̀ kan péré náà ni ọkọ lè wẹ ìyàwó ìyàwó náà lè wẹ ọkọ gbogbo ẹ̀ lọ́lẹ́rìí nínú ìlànà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam abubakar siddiq radiyallahu anhu ń jọ́tà abubakar kú ìyàwó rẹ̀ tá à ń pè ní asma'u bintu umayyah radiyallahu anha òun lọ wẹ abubakar èyí ń túmọ̀ pé ìyàwó ṣe kínni ìyàwó wẹ ọkọ níjọ́ tí fatima ọmọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam kú ta lọ́wẹ̀ aliyu ibn abi talib ọkọ rẹ̀ òun lọ́wẹ̀ fatima ọ̀nà kan péré tọkùnrin fi lè ṣe tó lè fi wẹ obìnrin àbí kóbìnrin ọ wẹ ọkùnrin àmọ́ àìbọ́mọ mi ni àbí àìbí ìyá mi nìkan ìsìláàmù ọ̀gbà bẹ́ẹ̀ ọmọ tí èso méke lóbìnrin kọ́dà bàbá rẹ̀ gbọ́dọ̀ gbèsàyà gbangba fóun ló ń fẹ́ wẹ̀ àbọ̀ mọ pé ìyá àwọn ni kọ́ wá àwọn obìnrin tí wọ́n lè wẹ òkú bàbá ìpọ́kùnrin náà ni kọ́ wá àwọn ọkùnrin tó lè wẹ ọkùnrin gbogbo ẹ̀ làwọn onímọ̀ tí wàá sọ wọ́n ní kò síbi tí ájàlè ò sì lè bá yàn bọ́ bá ṣe pé wọ́n rìnrìn àjò lọ wọn ò rí obìnrin kú wọn ò rí obìnrin míì bóyá ọkọ àti ìyàwó nìkan náà ni wọ́n ń bẹ láàrin àwọn èèyàn tí wọ́n jọ ń rìnrìn àjò ìyàwó wa kú ọkọ ò sì lè wẹ òkú àbí kò sọkọ ń bẹ lápèjúwe kí láà ṣe kò sí gbọ̀rúra kan tí ó gbé wa débi kọkùnrin ọlọ́kùnrin máa wẹ̀ ìyàwó ń yàwó ẹgbò láti rí bẹ́ẹ̀ ẹ̀fàsọ̀wé bẹ́ẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ wa pé ẹ̀ńgbà tí ọ̀ wá sí obìnrin kankan yìí so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa nìyẹn táwa náà ti gbọ́dọ̀ mú lò nípa báyìí fíkì wàhádìsì yìí ni pé ó mọ àtìyà ní àwa obìnrin là ń wẹ Zainab ọmọ ànábì ńjọ náà radiyallahu anha ànábì ni wọ́n ń kọ́ wọn bí wọ́n ti ṣe ànábì ń kọ́ wọn náà sí wọn pé ẹ ṣe báyìí fọkọ́ọ̀là kọ́là ànábì sọ̀rọ̀ àṣọ́là ń pa wọn láṣẹ pé ẹgbẹ́sẹ̀lẹ́hà sàlásán àw khamsan àw akthar min dhalik ànábì ni ẹ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àw khamsan àbí márùn-ún wàfí rìwáyà níbi rìwáyà mi àbẹ́ẹ̀ aw akthara min dhalika in ra'aytunna dhaliki ànábì yẹn ẹ̀ bá sì rí i pé ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ ẹ̀wẹ̀ nígbà tí ó fi mọ́ ìyẹn ni pé kò sí ààlà fún pé iye bá iye gbà báyìí là máa wẹ̀ ìtumọ̀ iye gbà ni pé bí àlùwàlá táwẹ̀ wọlé mẹ́ta táwẹ̀ ojúlé mẹ́ta bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá ń wẹ̀ òkú kọ̀ wá ní àlà pé a ah, ẹ̀mẹ́ta ti pé ẹ̀mẹ́jọ pẹ́ ẹ̀mẹ́ ọ̀hún ànábì ní ìran àìtúnná dáàlìkì bẹ́ẹ̀ bá rí i pé ibìkan ò tí ì mọ́ àbí àwọn onímọ̀ máa ń sọ pé ní ó lè ṣe pé ń gbé lẹ́yìn ìgbà tí wọ́n ti wẹ ẹlòmíì tán níbi ẹ̀mẹ́ta ni ẹ̀gbin lè jáde lára rẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwa gbọ́dọ̀ wá pé a ah, ó ti pé mẹ́ta kò gbọ́dọ̀ lé ọ̀tàn ànábì níbẹ̀ bá rí i pé ó ní ìdìkẹ̀wẹ́ ju ẹ̀ẹ̀márùn lọ ẹ̀ẹ̀méje lọ ń rọ àìtúnná zàlìkì bẹ́ẹ̀ bá rí i pọ́tọ́ bẹ́ẹ̀ tẹ̀rí pé ó ní ìdì bẹ́ẹ̀ bísímìlá ànábì sọ bẹ́ẹ̀ fáwọn radiyallahu anhunna. in ra'aytunna dhaliki ìtumọ̀ tí a fi ní dhalika mistake ní bóyá ń tọ́ tẹ́ tíra lọ́tẹ̀ bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá dhalika tilka nǹkan sẹ́rí káàfù yẹn ẹni tá a bá ń bá sọ̀rọ̀ òun ni ó dìtámì irú haraka tí ó gbà bẹ́yàn bá ń bọ́kùnrin sọ̀rọ̀ níṣẹ́ yóò ní ìnra àìtú ìnra àìtún dáàlíkà àmọ́ báyìí kóbìnrin ní ìnra àìtún ná dáàlíkì bó ṣe wá nù hadith nìyẹn ìnra ah, àìtún ná dáàlíkì ńgbè pa nàbí ọmọ àti yàrá nàbí ń bá sọ̀rọ̀ radiyallahu ta'ala anha ànábì tún kọ́ wọn pé kọ́dà bẹ́ẹ̀ bá wẹ Zainabu bima in wàsídìrín ẹ̀ má jẹ́ ojú mi lásán lẹ́ẹ̀fi wẹ̀ omi àti kíni àti sídìrò ìrùpa ní sídìrò lọ́dọ̀ wa ń bí but sídìrò ìwúlò rẹ̀ ní gbígbà téèyàn fọṣẹ kún nǹkan ni àmọ́ kébí yẹn bá fomi wẹ̀ lásán ó sinra lásán ó yàtọ̀ fún kéèyàn ó fi ọṣẹ kó fi kún òun làwọn onímọ̀ al-fuqaha al-mu'asirun àwọn onímọ̀ lóde òní àwọn àgbààfà wọn ní kò burú ẹni tí ó bá ní sídìrò bọ́ba ìpọ́sẹ̀ lẹ́ní ẹ̀fọ́sẹ̀ sí i torí ní ti sídìrú ose náà nìyẹn tẹ̀sí pé sídìrú ní àbá sírí kan àṣírí kan bẹ́ẹ̀ wọn ni tọ́pa náà ni pé omi lásán ò ní wẹ ara mọ́ bí omi àti sídìrú ọwà ń bẹ ibi tí èèyàn bá ní sídìrú wọn ní òbúrú bọ́ tẹ̀lé bá rí ẹ̀fì wẹ òkú náà kó fi má tónítóní wàjàánà fi áfẹ́rọ́ ti kàfúrà anábì ní kọ́mándì wọn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anábì ní ìtí wa gbẹ̀yìn fílì àkìrọ̀tì ẹ̀mẹ́ta lẹ́fẹ́ wẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ẹ̀márùn lẹ́fẹ́ wẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn ọba ẹgbẹ́ méje ni bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ ẹlẹ́ẹ̀kẹlò ẹlẹ́ẹ̀keje ìjàánà sí àkìrọ̀tì kàfúrọ́n àwùṣẹ́ ànìn kàfúr kàfúr nínú àwọn nǹkan tó ní òórùn dáadáa ànábì ni wàá fi kàfúr sí i nínú ìtẹ́ ìfẹ́kẹ́ni ìtẹ́wẹ̀ kan yìí àjẹpọ̀ òun yìí ò ní tán bọ̀rọ̀ lára òkú yẹn níta nàbì ni wọ́n ṣe ní sallallahu alaihi wasallam àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé ní wíwẹ̀ ti ìgbẹ̀yìn mẹ́ta ni márùn-ún ni méje ni. fàyídà farabtunna fa'azinnani níta fi mọ̀ pa ànábì ọ̀bá wọn dá sí wíwẹ̀ yìí nìyẹn ànábì ní fàyídà farabtunna wọ́n mà sí yàbẹ̀ bá wá ṣe tán o fa'azinnani ẹ̀ wá ké sí fàyídà faratunna bẹ́ẹ̀ bá ti wẹ̀ tán ẹ̀yin ẹ wẹ̀ ẹ̀yin obìnrin fàyídà faratunna bẹ́ẹ̀ bá ṣe tán fà á zinnani ìgbà yẹn ni ẹ tó wá ké sí mi. falamma faradna azannahu Ummu Atiyya nígbà tá ti wẹ̀ tán lóòótọ́ àti sí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam kí anabi wá ṣe fa àkọ́nà xakuwahu wàlà anabi wá na xaku òun ìzáàrù bí ṣòkòtò àbí bàǹtẹ́ ntẹ́yẹn sáà máa wọ̀ sí ìsàlẹ̀ ara ìta nàbì máa wọ̀ gan-an sallallahu alayhi wa sallam anabi wa nà sí ọmọ àti anabi ni ash'arnaha iyyahu aṣọ yìí ni ẹ jẹ́ wà lẹ́rí ara rẹ̀ ìtumọ̀ ash'arna ash'ar lédè lárúbáwá ẹ̀sìn rẹ̀. Uh, mm ìtumọ̀ àṣìárù léde lárúbáwá ni ntọ́ba kí ni lárúbáwá ń pe irun àṣìárù ìtumọ̀ àṣìárù yìí ká sọ téèyàn wọ̀ sí nǹkan irun ara yẹn tábà ní àṣìárù wọ́ọ́ ní aṣọ ìkọ́ kan irun rẹ̀ èyí ò ní pé tí ò ní sí nǹkan kan láàrin irun ara rẹ̀ àti aṣọ náà ànábì ní gbogbo aṣọ tẹ́ bá fi wé gbogbo aṣọ tẹ́ bá fi wé òkú Zainab ẹjọ́ jẹ́ pé ẹkù òun ìzáàrù tòun ànábì sallallahu alaihi wasallam ni ó wà lórí kíni lórí ara rẹ̀ pẹ̀tù wa máa da gbogbo aṣọ yòókù bò. wa fi riwayatin nínú riwaya mi aw sab'an ànábì nìkọ́dà bẹ́ẹ̀ lè wẹ̀ lẹ́ẹ̀méje bẹ́ẹ̀ bá rí i pé ẹ̀ẹ̀méje ni ó mọ̀ wọ̀kọ́ọ̀là nínú tá nàbì tún kọ́ ni pé ìdá nàbí màyà mí ni ha ara ẹ̀kọ́ gbogbo àwọn tí bá máa wẹ òkú ara ẹ̀kọ́ rẹ̀ lànàbì tí ń kọ́ wáyé sallallahu alaihi wasallam ara ẹ̀kọ́ rẹ̀ náà ni pé ìdá anábì mayami ni ha gbígbà tí yẹn ń sàlùwàlá náà yẹn apá ọ̀tún láti ikọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wẹ ọwọ́ ọwọ́ ọ̀tún ni ẹ̀kọ́ wẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wẹsẹ̀ ẹ̀sẹ̀ gbogbo tó ní ọ̀tún àti òsì bí mayami ni ha anábì ní kíni ẹ̀gbẹ́ ọ̀tún ni kẹ́ẹ̀tì máa bẹ̀rẹ̀ wàmà wá bẹ́ẹ̀ lòdó ìmìnira ara ẹ̀kọ́ wíwẹ̀ òkú tún nìyẹn kọ́dà anábì níbi tẹ́ẹ̀sì ti kọ́ bẹ̀rẹ̀ mà wá bẹ́ẹ̀ alòòdò àwọn ibi téèyàn máa wẹ̀ bọ́ bá sálù àlá àwọn ni ẹ̀kọ́ wẹ̀ bẹ́ẹ̀ bá wàá wẹ̀ wọn náà ẹjọ́ jẹ́ pé ti ẹgbẹ́ ọ̀tún lẹ́ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kẹ́ tó wẹ̀ ti ẹgbẹ́ òsì. wà á ná ọmọ àti ìyàtọ̀ kọ́ látún mọ àti ìyàtọ̀ sọ báyìí pé wàjà á nà rà sàhà sàlá sàtàkùrù ọlọ́mọba ni wọn ní mímọ́ àti mọ́ bàṣírí ọmọ àyà wa obìnrin tọ́ba lọ bá ọlọ́run tó sì kó padà. ọ̀hún ni pé wàjàánà ráṣáhá sàlásàtà kúrò irun orí rẹ̀ fún mọ́ àtìyà ni àwa aṣù nígbà tí yẹn sun irun sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta irun orí obìnrin gẹ́gẹ́ bí irun orí àwọn lárúbáwá kò sí pé wọ́n ń dirun òun ló jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ so eléyìí tí ọba yìí pé ní òkú dirun ni kò ní di pé ẹsẹsẹ máa wá tún rẹ ẹwọ ẹ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe wẹ bá àmọ́ nítorí pé ní irun rẹ̀ ò sí dídì ẹsẹ bí wọ́n ṣe ṣe kẹ́ni bí wọ́n ṣe ṣe irun Zainab sàlásátá kòrò ẹdirun rẹ̀ ní ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta radiyallahu ta'ala an Zainab wa an Ummi Atiyya wa an sa'iri sahabati an-nabiy sallallahu alayhi wa ọlọ́run kò foríjìn kọ́ kẹ́ kó sì foríjìn kó ṣe àlékún àánú fún zainab àti umu àtiyà àti gbogbo àwọn sọ̀hábì anábà muhammad sallallahu alayhi wa sallam. ara ẹ̀kọ́ tí ń bẹ ń bi ìmọ̀ awẹ́ òkú gbogbo ń tó bá ní ládá púpọ̀ ewu máa wà ń bẹ̀ náà o. àwọn ẹlòmíì bó ti wọn gba ládá tó pọ̀ tó níbi ká máa wẹ òkú nǹkan kínkín ni wọ́n sì fi gbá gbogbo ládá òun dànù kó ló lè tún dẹ́sẹ̀. èèyàn gbọ́dọ̀ yanu ẹ̀ sọ nǹkan kan táwọn èèyàn mọ̀ pé ń bẹ lára òkú yìí tọ́lọ́ ń bà sírí rẹ̀ tó fi kú kó a fi àá ìbáwá la wẹ̀ ẹ́ kí ni nǹkan báyìí níbẹ̀ gbogbo kọ́dà kò sí ládàá mẹ́sẹ̀ ló tún kò ju ẹni bí ọgbà kò lẹ́tọ̀ọ́ gbogbo tíyàn bá rí lára òkú kó bàṣírí rẹ̀ ni torí tó máa wíwẹ̀ fífa sọ bó nǹkan kan yìí máa bàṣírí òkú mùsùlùmí ni káwa gbọ́ pé tí a ní ọ́ bàṣírí rẹ̀ náà òun ni ó tún máa tú hmm. àṣírí rẹ̀ inú tí ó sì pin eléyìí ní ṣẹ̀ríà ìsìláàmù gbé kalẹ̀ pé tí òkú bá kú tọ́ba yìí pé kò sí jàǹbi pé èmi ní wẹ̀ ìwọ lọ́ọ́ wẹ̀ gbogbo ẹ̀yin ọba fẹ́ wẹ̀ tọ́ba ti jọkùnrin sọkùnrin tọ́ba jóbìnrin sí obìnrin tọ́ba àbí bá jọkọ àtìyàwó but tọ́ba di pé òǹkàlùkù ń sojú kòkòrò pé a òun lòun ọ̀wẹ̀ lámọ́yìn wọ́n lákọ̀ọ́kọ́ ẹni tó lẹ́tọ́ àti wẹ̀ òkú ọ̀nà wasiyyul mayyit bizalik bí òkú bá sàsọ́ọ̀lẹ̀ pé bóun bá kú ẹni báyìí nìkan wẹ̀ ọ́n tí láǹfààní ti ń bẹ níbẹ̀ ni pé ẹni tí ó fẹ́ràn òun tó yẹ pé kọ́dà bóra léèbù kan lára òun irú rẹ̀ ò ní lè sọ jáde ara àǹfààní ti ń bẹ níbẹ̀ nìyẹn ibi tá a bá gbọ́ òkú sàsọ́ọ̀lẹ̀ pé tọ́ bọ́lọ́mbà ni ti tó dé o ẹ bá ń wí fún lámọ́ ẹ lóun lòún fẹ́ kọ́ wẹ̀ òun a gbọ́dọ̀ dáṣẹ́ rẹ̀ yẹn kọjá nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí àti wẹ irú òkú bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ láyé abubakar sadiq radiyallahu anhu ọlá abubakar lọ́sàsọ́ọ́lẹ̀ pé ìyàwó òun asma'u bint umayyi òun ni kọ́ wẹ̀ ń bọ̀ wọ́n bá sí ma tó nípa báyìí gbogbo eléyìí ẹ̀kọ́ pé kéèyàn má tó aṣèrí òkú káwa náà wọ́nà àti dínà rẹ̀ òun ni pé ẹni tó kú bá sàsọ́ọ́lẹ̀ tó ti mọ̀ pé eléyìí ò ní wíwú kú lẹ́yìn àbẹ́lòmíì kọ́dà ẹlòmíì ṣètọ́ ni ráyè lọ́dọ̀ ẹ̀ débi pé kọ́dà ń tí ò rí lára òkú yìí ó lóun rí láti fi bàjẹ́ so irú eléyìí làwọn onímọ̀ ṣe máa ń ní ẹni tó lẹ́tọ̀ọ́ òní tó kú bá sá tí ọba sá sọ ọ lẹ̀ ọwọ́ akú kínní àlàkọ́rọ́bù àlàkọ́rọ́bù àlàkọ́rọ́bù irú òkú tó kú tó jọkùnrin nísìnyí bọ́ bá ní bàbá láyé wọ́n ní bàbá rẹ̀ lọ́tọ́ sí jù bàbá tó bí òun ló ṣe kínní òun lọ́tọ́ sí jù tó jọkùnrin àbọ̀yẹ obìnrin ló kú tó ní ìyá láyé ìyá yẹn ló ṣe kíni lọ tọ́ sí ju gbogbo ohun tí sẹ̀rí àfẹ́ ni pé àwọn tí ọ̀sà mọ̀ pé gbogbo ohun táwọn bá lè wò ó rí ní àlébù ń pa rẹ̀ àwọn eléyìí ò ní sọ jáde gbogbo ẹni tí ọba wa kan òkú àbọ̀ kan òkú náà tó bá wẹ òkú kọ́ bẹ̀rù ọlọ́run ọba kéèyàn ọmọ sọ kọ́dà ọba ara lè bù lára rẹ̀ èèwọ̀ ní ká sọ ọ́ ta à ń bè ń lé gbogbo ládá lówó iyebíye tí ń bẹ́ ń bi kéèyàn ọba sírí òkú yóò tún wá padà dẹ̀sẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ lọ́rùn kọ́lọ́nkọ́ sàmánà wa hàdà wàlláhu àlàm وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يوم الدين àdúgbò fún ọlọ́run ilé tí agbọ́ ọlọ́run tí ó lù fún wa ní ayé àti ní àkíyàmà kí a tó lọ sí agbe ìbéèrè ní ìjẹjọ ọlọ́run kára kí àwọn kẹkí oorun ní màràkà dẹ́bí ìjókòó lọ́rùn ti kára pé kí máa wáyé láwọn fi gbìyànjú láti máa ṣe àǹfààní ńbẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ńlá ọ̀dọ̀ tó yá pé kì í sáǹfààní àwọn kan lásán ní bọ̀dí kò ní sáǹfààní àti ka àbẹ́lómi ó nẹ̀ka ṣùgbọ́n kò ní sáǹfààní àti dé ọ̀dọ̀ rẹ̀ tó yá pé ìbéèrè yẹn yóò sì jẹ́ lẹ́yìn lẹ́yìn náà àmì nígbẹ̀yìn nípa àjẹràmọ́ ní inú ni tí wọ́n á mú ìmọ̀ràn wa pẹ̀lú ìrọ̀ǹda àdòkòrò wa wọ́n ní insha Allah ọgbọ́n tó bá ti ní asínà pátá gbogbo tá a bá ní ká máa kọ́ kalẹ̀ kódà yìí fún gani tí ọlọ́run bá ní ó náwó tí ìbéèrè bá padà kàn wọ́n ní ká kọ́ kalẹ̀ ká máa bóyá bí yọ́mù ahad tó bá gbẹ̀yìn oṣù so inṣàlá wọ́n mọ̀ sí pìtì gbogbo àwọn asílà wọ̀nyẹn so tó yá sí ìjókòó dábàá ní jọ́ràn gbogbo àwọn àwọn asílà tá ti dájọ́ ẹ̀ èyí ni a mọ̀ sí pìtì so kí ọlọ́run kí yóò ṣe ní ìrọ̀rùn ẹlẹ́ẹ̀kejì ẹlọ́kun kí a tó lọ sí agbègbè ìbéèrè ìbéèrè kan wá ń bí ti ń jẹ ní ẹlẹ́mì ó ní ní gẹ́gẹ́ bí àwùjọ wa ní èlé gẹ́gẹ́ bá ṣe mẹ́rẹ̀ sí máa sàlàyé fún ó nípa agbègbè alwalima nínú islam ó ní òun sì ń gbàgbọ́ sunna nígbà muhammad sallallahu alaihi wa sallam ó ní òun sì ń dùn ọ wá ní kíní yìí ń dàrú mọ́ lójú nípa pé ẹ bá wọn fi àlàyé díẹ̀ lórí kíní jẹ́ alwalima nínú islam ó ní gẹ́gẹ́ bí tí àwọn gbọ́yé lórí ẹ̀ wọ́n ní ìtumọ̀ wàlímà pé ó pọ̀ ọ̀fẹ́ pé lára ẹ̀ náà ni kí á jòkó káàkiri alif lam suratul fatiha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Eh, àti kásìkásì péjọ lórí ẹ̀ bí n ti ń jẹ́ wà nímọ̀ nìyẹn àwọn kan ní rárá kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí n ti rìn látọ̀dọ̀ anábìà Muhammad wọn ní ẹran ti àlọ́ oúnjẹ àpèjẹ gẹ́gẹ́ ní jẹ́ wà nímọ̀ kíkì ní wa wọ́n sàbójú wọ́n kẹ́ sàlàyé nítorí tọ́lọ́wọ́ bá bẹ́rù àkíyá máa ń bà wọ́n pé wọ́n bá tó ń lo ayé yìí kàn pé bóun sì lè bá ọlọ́wọ́ bá dáadáa létí ọlọ́run tàbí àbí Muhammad sallallahu alaihi wasallam tó kàn wọ́n pé kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ sàlàyé fún àwọn lórí tí máa ń jẹ́ òdodo lórí mọ́sálà ọlọ́wọ́ sí ilé ìsànlú dáadáa lórí jẹ́nà ìsí àwọn akẹ́mù jẹ́nà ìsí ó wà ní hadisi yìí wọ́n ní mẹ́rin sí ń sọ̀rọ̀ pé àmọ́ báwo láti wẹ̀ gan ṣé wẹ̀ kẹ̀kẹ́ tó fẹ́ ní kákàgbó sùkùsùkù láti ìdá omi sí lára àbótún níbò láti wẹ̀ وعلى آله وصحبه ومن والاه nípa ọ̀rọ̀ wàlímà bí. ẹ̀wọ̀n bọ̀ ti béèrè oníbèrè yóò kò yé kí ni jẹ́ wàlímà bí kí ni béèrè gan. kí ni jẹ́ wàlímà wàlímà ni kéèyàn ó pè yàn kọ́ jẹun ẹ wá bá wa jẹun ìtumọ̀ wàlímà nìyẹn. ká nàgbà Muhammad sallallahu alaihi wasallam tó dé àti ńgbà tá a nàbì ń bẹ àti dòní yìí. àwọn lárúbáwá ní àwọn àṣà kan kìí ṣe gbogbo àṣà tí ìsìláàmù bá ń lẹ̀ ní ìsìláàmù ní ọ̀dà èyí tí ọ̀dà ń bẹ ànábì sọ fún wọn pé ah, ọlọ́run ò ní kọ̀yọ̀ǹda eléyìí irú ọdún tí wọ́n ń ṣe èyí tí ọ̀dà ànábì ní ẹ ṣe eléyìí ọdún tẹ́ ẹ ṣe irú àpèjẹ tí wọ́n máa pèjẹ náà èyí tí ọ̀dà ànábì ní ẹ lò àlàátírọ̀ ni pé bọ́bá di ní oṣù rájàbù àpèjẹ kan máa wáyé nínú àṣà alárúbáwá tí ìsìláàmù bá ní ànábì kọ sallallahu alaihi wasallam pẹ̀lẹ́ yẹn ká pẹran léyà ká tún wá pẹran kan sọ orí oṣù kan kódà èèyàn gbọ́dọ̀ pẹran pé ẹran ramadan ni pẹ̀lẹ́ àpẹran rọ́jàbù ẹran ó dẹ́ṣíyà ní ṣẹ̀ríà apá àtún fi bàbà pẹ̀ràn àpékọ́ àfi bàbà tún pẹ̀ràn tí èèyàn fẹ́ jẹun lásán tí ò láníyàn fún ọgbà ládà kan bẹ́ẹ̀. lára ẹ̀ ni pé àwọn lárúbáwá gẹ́gẹ́ bí ìmáàmù náwáwí rahimahullah bó ti ṣàlàyé rẹ̀ oríṣiríṣi àpèjẹ làwọn náà ní báwa náà ti ní ìyá yìí. bí ìyàwó èèyàn bá bímọ níjọ́ tọ́kọ bímọ òun gba ah, inú òun dùn pé ọlọ́run tiẹ̀ ní kí ìyàwó bímọ kó tó méje tí wọ́n kó máa ó lóúnjẹ kan táwọn lárúbáwá máa pé yàn pé a ẹ̀wà bá ń jẹun náà mi dùn èyí wọn náà ń pè ní alikorusu alikorusu bí ìyàwó bá wá bímọ tá tó dijọ́ keje oúnjẹ tá a bá jẹ́ ńjọ́ keje òun ni kíni àlàáké kọ̀nù ọ̀yàtọ̀ bọ́mọ yìí bá dàgbà tí ń lọ bóyá lọ kọ́ṣẹ́ kan àbọ̀ makéwù kan àbọ̀ mọ̀nkẹ́ kan ńjọ́ tó bá mọ ìwọ̀n tó wá ní alhamdulilayi ọmọ mi ṣe kíni ọmọ mi mọ nǹkan báyìí iṣẹ́ báyìí wọ́n ní kíni alhizak alhizak oúnjẹ pé ọmọ yìí mọṣẹ́ ta ni ọ lọ kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òní tó bá di ìgbà ìyàwó ẹnjọ́ tí wọ́n bá fi ìyàwó fún yàn àṣà ọmọ èèyàn máa jọra wọn èyí táwa máa ń pè kí làwa máa ń pè lẹ́yìn pé wọ́n múwèé wá àbí pé wọ́n múwèé wá bí máa náà wọ́n ti fi fún un àmọ́ wọn yìí ṣe àwọn ah, tí ì so yìgì àbí àwọn náà ni àwọn ń pè ní alimẹ́líkà wàṣàbùkà oúnjẹ tí wọ́n bá pè yẹn gbé wa bá ń jẹ oúnjẹ mílíkà náà ń pè ní kíni aṣúndò àbí aṣúndà èyí tó bá wá di pé aṣọ yìgì lónìí o ìyàwó mi ti di tèmi àti so yìgì oúnjẹ ẹjọ́ náà ni wọ́n wá ń pè ní kíni alwalima èyí wọn náà ń pè ní kíni alwalima òun là nẹ́bí ń buwí fún abdulrahman ibn awf pé òórùn tùràrí tó ń gbòòrò lára àwọ abdulrahman yìí ọjọ́ pọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó fa abdulrahman níbẹ̀ ni òun ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni anabi ni awlim wàláwó bìṣà awlim ṣe wòlímọ̀ ìtumọ̀ rẹ̀ nu awlim ìtumọ̀ rẹ̀ ní kíni ṣe wòlímọ̀ wàláwó bìṣà tí ń kọ́ra bóyá pé wúrẹ́ kan lọ́ba lágbàá anabi wo bẹ́ẹ̀ fún abdulrahman ibn awfin radiyallahu anhu ní kúkúrú báyìí pé níta ní ìbéèrè nìyẹn níta ń jẹ́ wòlímọ̀ nìyẹn ẹnu níta anabi wa muhammad sallallahu alayhi wa sallam àtàtà anabi bá táwọn èèyàn ń ṣe tíṣẹ̀rí ó sì kọ́ òun ní ká ṣe kínni ká pé yẹn pé ẹ wá jẹun mọ́ṣọ́ igi lónìí òun ní jẹ́ alwalima wallahu alam kí ni ìbéèrè kejì ṣèdáàkù nìyẹn ṣe ṣèdáàkù àwa là ń pè ń wòlíì máa ń bí àwọn onímọ̀ sì máa ní láàmàṣáhá fèlèsìlá láàmàṣáhátá fèlèsìlá ẹni yìí ní kínní yìí eh, ọjà ẹjẹ ń fún yín ní àpèjúwe tó wà wá kan yìí um, àwọn kan jọ ń sọ Yorùbá ní Benin Republic àbí ní Kútọ̀nù nǹkan Yorùbá náà làwọn náà torí mo lọ́ọ̀rẹ́ nu wọn á pe ọ̀rẹ́ mi jọ kan kò sí nílé ọ̀tọ̀ lẹ́ni tó gbé fóònù mo á ní kó sọ fún un pé tó bá dé o pé kó fóònù mi ó ní kí ni mo ní kó ṣe mo ní àní kó ó ní kó tẹkùn fún yín tí ẹ bá dé ọ̀dọ̀ àwọn benin nísìnyí mo tẹkùn fún mo fóònù rẹ̀ nù ọtẹ òkun fún un bí o bá kẹ́rẹ́ láti láàjọ ń sọ. láàmú ṣáà àtàfẹ́lẹ́sẹ̀lá níta béèrè ni pé kí ni túmọ̀ okùn títẹ̀ àkọ́bá yín sọ̀rọ̀ lórí fún àkọsí tó burú ń bẹ̀. bọ́bá túmọ̀ okùn títẹ̀ sí nǹkan míì tí ọ̀dà á ní kíni èyí wọn ò ṣe kíni kódà tó pé àpè yìí wọn wà límọ̀ ìṣèláàrù tiwa táàmù tiwa nílùú wa ń bì yìí nù ṣẹ̀dá kò lárúbáwá ń pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ ọkọ̀ tí wọ́n mọ̀ ni ọmọ sẹ́ni ọ̀sẹ̀ kìíní ni wọ́n pè ní kìíní al-shidaq Allahu alayhi kí ni ìbéèrè kejì náà bẹ́ẹ̀ yọ̀ọ́ bá ti fi nǹkan kátó ta kò ṣẹ̀rí à ń ìtumọ̀ àwọn oúnjẹ yìí ni pé inú mi dùn sẹ́ ẹ wá bá ń dunnú èyí òun la fi sọ pé ní gbogbo orú àwọn nǹkan báyìí àní máa wádìí súnà bíbídé àmbẹ̀ tí láà máa wádìí haramu ni àbí àbí halal ẹni olóhùn fẹ́ ṣe wòlímà ó ní wòlímà ń bẹ nínú sẹ̀rí àníṣe wa gbọ́ ti kalẹ̀ ọ̀làwọn èèyàn máa mú tí olóhùn ṣe wòlímà wòlímà ní í ṣe lóòótọ́ àmọ́ wòlímà tí ó jò jìyà lọ́dọ̀ ọlọ́run so ẹ jẹ́ ká fura sí i máa ń sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìbáadá wá àdá kí ni ìbáadá kí ni àládá ṣẹ̀rí àti ìyàtọ̀ láàrin méjèèjì ọlọ́run àdàm kí ni ìbéèrè kejì. ẹ ìmọ̀ràn tí màá mú wa ni pé mo rò pé àwọn kan gbìyànjú ń gbà kan pé àwọn ó ṣe bíi workshop bóyá bíi dáwọ́rà fún àwọn èèyàn láti kọ́ wọn Eh, kọ́ra àwọn láwọn ó ṣe practical fún wọn pé báyìí la wẹ̀ kú báyìí la wẹ̀ kú bóyá tá a bá gbọ́rù irú ọ̀pọ̀ àwọn àlùbáríkà trust fund ni wọ́n ṣe fẹ́ ṣe ń gbà yẹn bàbáyà wọn lè tún nírú nǹkan báwọn lẹ́nu but ní kúkúrú léyìí tá a lè sọ ń bì eh, òun ni pé bá a ṣe máa wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn bá a ṣe máa ṣe kíni ìwẹ̀ kíni ìwẹ̀ ọ̀ràn yẹn alìjànáàbà alìṣàìbọ̀ ànìfàs bẹ́ẹ̀ náà fi wẹ́ òkú ntọ́kàn fi yàtọ̀ ní gbèsè àti péyàn lè yàn máa dá jànáàbà wẹ̀ fún rẹ̀ yàn máa dá nífàsù wẹ̀ fún rẹ̀ àwa la wẹ̀ òun gbọ́ iná là nẹ́bí ń fún wa yìí ìbdá nàbí ẹ̀ṣ bí mà yà ní ilé ha ẹ máa bẹ̀rẹ̀ láti ẹ̀gbẹ́ ọ̀tún wà bdá nàbí mà wá bẹ̀rẹ̀ alùwòdò ẹ sì bẹ̀rẹ̀ ń bi kíni gbogbo eléyìí náà lẹ̀kọ́ ti ń bi ìwẹ̀ ọ̀ràn yà so ẹni ọba wa fẹ́ mọ torí ọ̀rá tó wà special pẹ̀lú wíwẹ̀ òkú ara ẹ̀ mọ́ sọ yẹn lápèjúwe nísìnyí kò lẹ́tọ̀ bí yẹn bá ń wẹ̀ òkú kó sí òhò rẹ̀ lẹ̀ kò lẹ́tọ̀ bí ṣòkòtò péńpé lẹ́ fi kalẹ̀ sára rẹ̀ ni bẹ́ẹ̀ dàn kankan bò ní kò lẹ́tọ̀ ẹ̀ wá sí kalẹ̀ ẹlẹ́ ń wẹ̀ ẹ̀ ń wẹ̀ òkú ojú ara ọ̀yàn obìnrin ni ọkùnrin ni èèwọ̀ ni ẹ̀ gbọ́dọ̀ wò kọ́ra bẹ́ẹ̀ ń wẹ̀ orí aṣọ tó wà náà lẹ́ fi yìí lẹ́ẹ̀fù ẹ̀bẹ̀ bá débẹ̀ yìí ààrẹ ẹ̀kọ́ tí ń bẹ́ bí kíni tó dá dúró fáwọn tí wọ́n bá ń wẹ òkú nìyẹn. láàrẹ ẹ̀kọ́ yìí náà ni pé anábì ní kásìrò ìbọ́mi mẹ́yìtì ká kásìrò ìbọ́mi yìí hayà. anábì náà ni wọ́n bá kan ogun eegun òkú ẹni tó bá ṣe kíni tó bá kan eegun òkú bí ìgbà tó kan eegun èèyàn láyé náà nílẹ̀ ṣe ti ń bẹ fún un òun ni pé bí yẹn ọba wẹ òkú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí kí a máa wá mú bíbà tá à ń jẹ nǹkan mọ́lẹ̀ bá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò jẹ́nira kankan fún irú ẹni báyìí. ara ẹ̀kọ́ tó tún yàtọ̀ tó wà ń bí eléyìí ni pé kò burú bá a bá rí i pé a èékánná ẹni yìí ó gùn ju ti èyí tí sẹ̀ríà ní kéèkánná gùn má lọ àbí a sẹ̀ríà ní a máa mú irun mú wa kù a irun mú rẹ̀ gùn púpọ̀ kọ́dà kò burú ká ṣe kí ni kábà ṣe bí ìṣẹ̀rí àṣẹ ni a ṣe àgbè kaná fún tàbí ọ̀ràn mọ́ so gbogbo àwọn eléyìí ẹ̀kọ́ tí ó wá wà fún kínní ìwẹ̀ òkú àmọ́ generally bẹ́ẹ̀ ṣe máa wẹ ìwẹ̀ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà là máa ń wẹ òkú mùsùlùmí náà pẹ̀lú káṣe kínní káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì nírú èèyàn tó lè wẹ̀ kò sí condition kan tó lè pé kọkùnrin ọlọ́kùnrin ọmọ wẹ ìyàwó yàwó gbogbo condition tí ó bá lè bọ́ba di pé rẹ ni tí ó wẹ̀ ẹ́ àwọn onímọ̀ kan ní ẹsẹ̀ táyà mọ́mù fún àmọ́ hadithi tó wá ń bi táyà mọ́mù ọ̀lẹ́ bí ọba yìí pé ẹ̀rẹ́ ni tí ó wẹ̀ ẹgbẹ́ fásọ́bù ẹ̀sìn bẹ́ẹ̀ náà ẹ kírun sí la àfi tó bá jẹ́ kó gbu ojú ogun ló ṣe kínni ojú ogun ló kú sí ẹni ọba kúkú ṣẹ̀hídí lójú ogun àìṣe kínni kọ́dà ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ yẹn ẹjọ́ wà lára rẹ̀ bẹ́ẹ̀ nípa báyìí àsìgbọ́ kan tí máa ń wáyé ń bi eléyìí ni pé àwọn kan wá ń bẹ tá nígbà Muhammad sallallahu alaihi wasallam ń pè ní kíni ṣèyídì lápèjú obìnrin tó kú sínú nifas obìnrin tó kú sí kíni nígbà tí ẹ̀jẹ̀ nifas ń bẹ lára ìmọ̀ ń bímọ lọ́wọ́ àbó bímọ ẹ̀jẹ̀ yóò tí ì dá ló kú ànábì lóbìnrin tó bá kú bẹ́ẹ̀ ṣèyídì ni algarkọ ẹni tó rí sínú omi ànábì ní kíni ṣèyídì ni ẹni iná jómálé anabi ní ṣẹ̀yídì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ṣẹ̀yídì tàwọn eléyìí ó yàtọ̀ fún ṣẹ̀yídì máraka àwọn wọ̀nyí èèyàn wẹ̀ wọ́n yóò kírun sí wọn láà gẹ́gẹ́ bí gbogbo òkú mùsùlùmí ni àṣìgbọ́ yìí máa ń wáyé kọ́dà ẹran ẹlòmíì tí wọ́n máa jà sí pé wọn gbọ́dọ̀ wẹ̀ ṣẹ̀yídì ni àà ṣẹ̀yídì máraka nìkan ẹni ó kú sójú ogun anabi sì sọ̀dí tó fi ní wọn máa wẹ̀ wọn anabi lẹ́jẹ̀ ara wọn ni tọ́ba dídọ́ àlùkìyàmà àdáhùn lọ́wọ́n والريح ريح المسك اللون لون الدم لون الدم àwọ̀ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí lóòótọ́ àmọ́ ní tí wọ́n máa jáde lọ́rùn bẹ́ẹ̀ òórùn tùràrí àlùmísìkì o torí yìí ńlá nẹ́bi fi ni ẹ má wàá gbé oore yìí kúrò lára wọn àmọ́ ẹnìkan kú nígbà tí ń bímọ ẹnìkan ilé wó pa ànábì ní sẹ̀yìn di ni wọn ìyẹn ni pé nínú àwọn ṣùhàdá àwòlọ́dọ̀ ọlọ́run àwọn náà nípò àmọ́ wọn ò rí bíi kíni شهداء المعركة àwẹ̀ wọn àkẹ́hùnsìn àkẹ́hùnsìn wọn هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين